mojí kàtà mo rìn kàtà èmi tí mo rìn kàtàkàtà wọ́n bọ̀ lẹ́ta òkò mo pẹran mẹ́ta ń bẹ̀ mo kó lórí ta mẹ́ta mo kó fáwọn àgbààgbà mẹ́ta mo ní mẹ́ta ò ní ṣèdè discover pé oyún ló wà nínú ọkọ yìí. ọmọ ló wà nínú wọn. tèmi ní pé kò padà lọ sínú yàrá ẹ jẹ́ ń dà nǹkan tí mo fẹ́ dà my friend. o lè dá gbogbo. Fikáyọ̀ àbí fikún sí fikún wẹ́rẹ̀ èwo ló ń jẹ́ bẹ́ẹ̀ sórí ọkọ rẹ ló lọ fún ọmọbìnrin tó jókòó ní ẹgbẹ́ mi lóyún. kádì mọ́nú. bẹ́ẹ̀ni. kàfàrà ní díẹ̀. bẹ́ẹ̀ni bàbá. ẹ ó ti dè. orí mi rèé o ìgbà mẹ́ta ní lágbàpá o àgbáyé ni ó gbà mí o. bọ̀rí pọkùnrin lómi rẹ̀ mo ní kún gábàáyé. jẹ́jẹ́ nígbà àjàre gbọ́dọ̀ fún wa rẹ̀ rí. sẹ́nìkan ní bá kérora ní ìsìn títú obìnrin ọlọ́run àṣàlò òun. mo fẹ́ jẹ́ kẹ́ fi ọkàn mi. tí ẹ bá mind ìyá ẹ lè mú un kájọ rẹ nù. rescue kí ló ṣẹlẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ bulẹ̀ ti já wa tẹ̀lé òkú lọ. sáàmì lè ṣe mẹ́ ní kí ni iṣẹ́ ti ń fọ́ ni ṣé torí báwọn ilé fine boy lásán fàwọn rajà wà láwọn ilé ìkẹ́ ṣí eré ni ṣe wà òkè lélẹ́yìí tó dàbí ìgbà tí ìyàwó ọ̀run dà láàmú èmi lọ jáde sí. etí wo ló máa bá mi gbọ́ wípé àbúrò mi ọmọ ìyá mi ẹ̀jẹ̀ mi òun ló ń ṣe gidi náà gbogbo ọkùnrin tó yẹ kó fẹ́ mi sílẹ̀ bí aya. Nancy làjú mọ́ yín lọ́wọ́. mi ò rán irinṣẹ́ kankan wá bí báyìí. kí kí ni kí ni yàrá. tí wọ́n bá wá ká ẹ níbi tó o ti ń yọjú wọn kí ni nǹkan tó fẹ́ sọ gan-an. a kò sí bàbá mi. ní dára ti sùn ó dẹ̀ ti fẹ́ dìgbò rẹ̀ mi. bó tẹ̀ ṣe wà yìí àwọn àgbàlagbà tí mò ń fún lówó nínú sálárì mi tí wọ́n bá fi ọ́ dájọ́ mi ní fiọ́lẹ̀. ṣé ẹ rántí ojú mi. yes the other time ní ṣọ́ọ̀bù wa. mo yẹ pé ètò ìṣèjọba gbogbo nǹkan tó ń ṣe bí ìgbà téèyàn ń fàkókò ṣòfò. tẹ̀lé bàbá mi tẹ́lẹ̀ sọ gbogbo kìíní yẹn máa dàrú ni. ìpè nǹkan tó fi lè mú tábúrò mi tó fi bàjẹ́ kékeré dájúdájú bẹ́ẹ̀mi náà ṣe máa rí rẹ̀. one last witness wa ló lè yẹ fún mi fi mi dára. mọ́lẹ̀ ni ó má pẹ̀tẹ́ mi níyà ó bí ò bá kan ní bí ò bá kan ní a ò lè mẹ́ni tó ń fẹ́ ni kádìjú ká fẹsẹ̀ kọ́ gbà ó káwẹ́ ní tákì ní pẹ̀lẹ́ ó olùrànlọ́wọ́ lẹ̀ dáhùn wá kiri. ńlára ṣe ń gbé o àṣẹ̀dá ni ó tọmọ lẹ̀ o ọ̀tọ̀tọ̀ lára wáyé o. o tí wo bọ́ọ̀tàn náà ni mo ti wò jàre mo kàn ní kí n relax díẹ̀ wọ́n ti parí ẹ̀ wọ́n nà tí mo wà. ah ok ṣòro ti àbúrò ọkọ cousin mi tí mo sọ fẹ́ pé ó fẹ́ ṣègbéyàwó. àbúrò ọkọ cousin hmm. ok yẹ yẹ yẹ. wo aṣọ tó ń mú lélẹ̀ aṣọ òkè àti gèlè. wow aṣọ ẹdẹ fine. ó fine two fifty k ní tèmi òun náà ni mo ní kí n wá sọ fẹ́ ọkọ mi. two fifty. two fifty thousand mo kàn ní wá sọ fún ẹ ọkọ mi ṣáà mo kó máa fún mi lówó tí màá fi san. kí ni. <laughs> torí pé ó rọ̀ yẹn fọ́ nìyí ọkọ àbúrò ẹ̀ jọ remind remind. àbúrò ọkọ cousin mi mo sọ fún ẹ tó fẹ́ ṣe wedding. àbúrò ọkọ cousin ẹ fẹ́ ṣe wedding. wọ́n wá mú aṣọ two fifty k. Mm. ó wá wà bọ́dà tó bá wá jábùrò ẹ̀ gangan ló fẹ́ ṣe wedding kan ò jẹ́ kí n sọ kínní kan fún ẹ bí mo ṣe wà yìí mi ò ní ju 50 k tí mo lè fún ẹ lọ ah. kí ìwọ náà mówó lọ́wọ́ ara ẹ fi kún two la máa ń sọ yìí. ọkọ mi ṣé bí wọn náà ló ní kí n máa ṣiṣẹ́ ah, nígbà tí mi ò ṣiṣẹ́ bó mo ti fẹ́ rówó san wọn two fifty wọ aṣọ ah, ló fẹ́ kó yọ mí lẹ́gbẹ́ ni wọn ò ní jẹ́ kó yọ̀yàn lẹ́gbẹ́ o torí pé mo ti ní kó má ṣiṣẹ́ ń sìn yìí ló ṣe ń bíl mi àbí. ní bíl yẹn. two hundred and fifty thousand owó lẹ́sì fún wedding àbúrò ọkọ cousin yẹn so distant. Ah. well fifty thousand or nothing. Uh-uh. mi ní jù yẹn lọ. gbádùn ọ̀sán máa ń lọ ó dẹ̀ ń fi mí sórí ìdúró ó dẹ̀ ń lọ. bóyá kò pẹ́ ni ọlábàá yóò sùn. mo ti fẹ́ràn owó sẹ́yìn jẹ fún ẹ lọ. Badmus sàn. bá a ṣe wá ń sọ lọ jọ Lizzy kí ló fẹ́ ṣe sọ́rọ̀ tó wà ń lẹ́yìn bá. ó yẹ kó mọ̀ mí èmi máa ra aṣọ yẹn o mo máa ra aṣọ yẹn mi lè jẹ́ kọ́kùnrin kankan jẹ mí máa yé bẹ́ẹ̀ ni mo máa raṣọ yẹn kan tó bá gbà la máa fi fún. bọ̀ ṣé o mọ̀ pé wọ́n náà ṣe dà báwo ló ṣe máa pe aṣọ one fifty thousand fún ọkọ ẹni two fifty k láì ṣe pé bàbá ẹ ló kú. ẹ ẹ níwá ni kí ni èèyàn kọ́ làwọn ọkùnrin ẹgbẹ́ tó máa kó five hundred thousand lóbìnrin lọ́wọ́ pé à gbà lọ́wọ́ o àbá àmọ́ o pàtí lè yọjú tó fẹ́ raṣọ. èèyàn ṣàlọ́kọ tiẹ̀ tó máa ń spoil ẹ̀. ah um, Lizzie mo ti sọ fún ẹ times without number má máa compare ọkọ ẹ pẹ̀lú ọkọ mi. Hmm. sórí ibi tí wọ́n ti yan ọkọ tiẹ̀ ibi ọkọ ni mo ti yan ọkọ. ó yàtọ̀. mo mọ̀ pé ọkọ mi àtọkọ ẹ lè jọ rẹ̀ but come on wọn sí ní levels kan náà and tó bá gbé ọkọ ẹ sáré pẹ̀lú ọkọ mi ṣe ń treat ọkọ ẹ máa sáré kẹ̀kẹ́ kọlu tírélà ni. bí ẹnu ẹ sọ nǹkan tó máa sọ̀rọ̀ rádaràda lẹ́nu kó jẹ́ àsọǹkọ gidi bí mo kàn tó ń sọ. Hmm, ṣọlá ẹ̀rù ẹ̀ ń bà mí gidi o ah, mo gbà pé weather máa ń change lóòótọ́ hmm. àbí kò ṣe ṣọlá church girl eléyìí. Ah, mi ìwọ fọwọ́ náà máa sọ bẹ́ẹ̀ ó yà mí lẹ́nu ṣọlá tó jẹ́ pé triangular lifestyle ló live bàtà wà ní uni ó ti gbàgbé hmm. tá a bá rí ẹ ní class ó máa wà lóstel tó bá sí ní hostel ó ti wà fellowship ìwọ ló wá di kan tó ń jábẹ̀ yìí. Ah, ìjọ kí ló ṣẹlẹ̀ sí ẹ gangan kí ló dé tí life ẹ kàn déédéé change lójijì. Me understand ṣẹ́rí ayé ìgbà yẹn lèyìn sọ yẹn ayé èsì là máa sọ̀rọ̀ ọ̀gbà yẹn and ṣe mọ̀ pé nígbà yẹn mi ò tí tọ́ kí n sáwọn olùwọ̀n mo ṣe rí àti ọjọ́ tí lẹ́kọ̀ọ́ ti fi tọ́ mi lẹ́nu wò um, i mean alẹ́ ọjọ́ ìgbéyàwó àti ìgbà yẹn ni mo ti mọ̀ wípé oúnjẹ tó dùdù bá rí lọ́wọ́ àwọn don't go there ẹ eh? oúnjẹ tí gbogbo èèyàn mọ̀ wípé tó bá jẹ báyìí débẹ̀ confam ni ló wá ń fi oúnjẹ ẹnu wé tì sàlẹ̀ kò jọra àwọn má mi zẹ̀ mọ́ra wọn. Eh, sorry mi mọ̀ pé nǹkan bíbà tí bí mm. ó dùn ju mm. oúnjẹ mi lọ. ẹ pẹ̀lẹ́. ṣé wàá mọ nǹkan. ṣé ọlámilẹ́kọ̀ọ́ kan sọ ẹ̀ kò rí ìlàkì ní ẹ̀yìn sẹ́ kò rí ìlàkì ní ẹ̀yìn àtijọ́ tí mo ti tọ́ ti ẹlòmíì ni mo wá mọ̀ wípé. ẹ́ sizes yàtọ̀ sí sizes wọ́n tún wá mọ̀ ọ́ lójú àwọn lọ. Ah! ó ga o ní ọlámilékan ọkọ ẹ tó ń pọ́n léṣin pé kò sí ní lẹ́bù lọ́kọ mi lẹ́bù yàtọ̀ sí lẹ́bù kínní kan. ó ti búrọ̀kì gbà yẹn. bẹ́ẹ̀ ẹ bọ̀ dúró náà bó ṣe ń fún ẹ gbà yẹn ló ń gbà ṣé ìwọ ò gbádùn ẹ gbà yẹn ni àbí kò tẹ́ lọ́rùn ni. wo ká fi gbogbo ìyẹn lẹ ìyẹn tèmi jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ti bọ̀bọ̀ yẹn ah boy yẹn good tó bá tọ̀ wò títa ní bá tọ̀ wò ah tó sí ó jẹ́ gbé sára kó lọ sẹ́gbẹ̀ẹ́ wo àní ẹ̀ ò ṣe mí ìta ò máa rẹ́rìn-ín anyway any decision tó bá ti decide fún rẹ̀ ọ̀yọ́ ló wà o ṣáà mi sọ pé ó mọ nǹkan tó ń ṣe. well at this stage tí mo wà ṣe fẹ́ sọ fún mi pé mi mọ nǹkan tí mo ṣe. Hmm. mo mọ nǹkan tí mo ṣe ah, ọ̀rẹ́ mi mo jẹ́ try ẹ̀. ọ̀rẹ́ mi a ní dispatch yẹn ṣẹ̀ lọ ni ó fáìn bàjẹ́ kí ló sọ yìí èmi ó yẹ kó mọ̀. style tí mo máa fi gbẹ Bella Naija gbọ́dọ̀ gbé ni <laughs> ó dà ó dà kò sí wàhálà máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ later yeah. Mm-hmm. Lizzie mm. aṣọ ò lélẹ̀. Eh, aṣọ tí mo sọ fún ẹ pé àbúrò ọkọ kọ́sí mi fẹ́ fi ṣèyàwó ni ó rí bó ṣe fine <laughs> mi lè wait níbo ló ti rí owó tó fi ra aṣọ <laughs> ó ṣọ́ọ̀kì ẹ no no no no ó yà ẹ lẹ́nu because mo mọ̀ pé o ti rò mí pin pé ibo mo ti fẹ́ rí owó badmus ìwọ mú wíńdò ẹ o tì pa ọlọ́run á ṣe kí ni ó bá mi ṣí gate ó ṣí báyìí kò fọwọ́ ṣe o remote ọlọ́run fi ṣí báyìí pé ọmọ mi máa ja ayé orí ẹ lọ. ó rò pé mo bẹ̀ ṣe mo níbo ló ti rí two hundred and fifty thousand naira tó fi raṣọ yìí. Gbàdámọ́sí àìbùkí ariwo ọlá John nítorí Ọlọ́run ṣọ máa ń béèrè lọ́wọ́ adélébọ pé ibo ló ti gbóyún wá. orúkọ tó kọ́kọ́ pè mí yẹn náà àwọn mọ̀lẹ́bí ẹ̀yìn wọ́n máa ń béèrè lọ́wọ́ adélébọ ibi tó ti gbóyún wá tọkọ ẹ̀ bá súnmọ́ o ti understand èyí tọkọ ẹ̀ bá súnmọ́ náà kí n béèrè lọ́wọ́ ẹ̀. ibo ló ti rí owó ra aṣọ yìí. Badmus ibi tí mo ti rí owó raṣọ is none of your business read my lips. Are you serious? yes tó bá wá jẹ́ bẹ́ẹ̀ mi fẹ́ raṣọ ẹ̀ nulẹ̀ gbé aṣọ ẹ̀ kúrò nulẹ̀. gbé aṣọ tó wà lọ́wọ́ ẹ̀ gbé kúrò nínú ilé tó bá fẹ́ rí wàhálà. ẹ jẹ́ sinmi ẹ̀dọ̀ kó yé gbére ẹlẹ́mìí gbóná ó lọ́ọ̀bì kankan. Liz <laughs> fẹ́ other side mi o rí ìbínú mi rí inú ilé yìí o o rí ìbínú mi inú ilé rí o dá aṣọ yẹn padà síbi tó ti lọ gbà á kò sí wàhálà. ẹ kúlẹ̀ o. ṣọlá omi èṣù àbí kí ló gbótúlé lẹ́nu ọjọ́ mẹ́ta tó fi ń ṣìwàwò sí mi ó dẹ̀ ń tẹ̀lé báṣubàṣu ń ṣe gànràngànràn mọ́ mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ń bọ́ ló ti ń bọ̀ ẹ́ I've been in this house since five pm ó wá ń bọ̀ after nine ó sọ fún mi pé ẹ kúlẹ̀ ó dẹ̀ ń walk away by majestically kí ló ṣẹlẹ̀ ẹ́ ṣé òkè kò ọkọ̀ ṣe wípé ọkọ mi jáde ló máa di ó gbúdọ̀ bá oúnjẹ lórí dání yẹn kó tiẹ̀ dáná lẹ́dìí mi jọ àtijọ́ tí wọ́n ti ń jáde ní aago mẹ́fà tó ń dé láago mẹ́sàn-án tó ń dé láago mẹ́wàá jọ ṣé mo béèrè explanations kankan lọ́wọ́. o ò lè béèrè because my own is justified. really yes èmi lọ ṣiṣẹ́ oúnjẹ tó ń jẹ ni now yeah iṣẹ́ tó fi ro dẹ́dẹ́ tó fi kú dẹ́dẹ́ tó fi live lavish life iṣẹ́ èlèmi lọ ṣe eh, of course. Um, okay mr man jọ ṣé mo lè rí five hundred thousand lọ́wọ́. okay so uh, right time láti bèrè owó lọ́wọ́ mi rè down so right move to wá fi bèrè owó lọ́wọ́ mi lélẹ̀ o máa bíbí tẹ́lẹ̀ kí ló fún ẹ lówó ni. wo ọ̀rọ̀ ò tọ́ sí ẹ lẹ́nu rárá. o tó bá bá ọmọ ṣe ń pọ ọmọ alákàrà o tó bá fẹ́ wá jẹun lórí ọ̀rọ̀ oúnjẹ tó sọ yẹn o. tó bá fẹ́ jẹun wàá wá lọ sínú kitchen wàá lọ bu gàrí gàrí yẹn kàn gan wàá wá lo ṣúgà àti ẹ̀pà mi ì mọ̀ bóyá mi ò kún àánú lé. èmi lẹ́nu ẹ̀. you are sounding very very unintelligent you are sounding retarded confidently o sọ fún mi lébe kí lọ mú gàrí ní gàrí tí mo mú nígbà tí mi ò bá ń lé o tún lè lọ mú gàrí. ṣòfò owó lẹ́ni mi ìdáná fún ẹ ni. mo fẹ́ five thousand láàárọ̀ yìí náà ṣé ìdè five thousand ló ṣe dúró sí mi. kò tó torí. ṣé irú ni kí n fira ní àbáta. everything. ṣé oye tí àwọn ẹgbẹ́ fúyàwó wọn nìyẹn sọ fún mi ṣé oye tí àwọn ẹgbẹ́ fúyàwó wọn nìyẹn. bàtà yìí ẹyọ ọmọ òfò. o lè ní ẹ lọ bùkárì yẹn o lè ọ̀fọ̀. But that was violent. Kí ni mo. Kò dẹ̀ ronú bó ṣe ń bá mọ́. So I will not take this in my house. I will not tolerate this kind of maltreatment in my own house. Never. ìyàwó ṣe mẹ́rẹ̀ẹ́dán o ìwà yìí kò sunwọ̀n o ìwà ìtìjú ṣálẹ̀ lẹ́yìn o ìyàwó dákun ṣe jẹ́jẹ́ ni o ṣe ẹ̀dọ́ o. kí tó fi dárò mọ́ mi lójú. màbí ó lọ́rọ̀ kan tó wà very important mo fẹ́ kájọ sọ màbí náà. certificate mi nìkan sọrí láàrin èmi àti ẹ mo mọ̀ pé ó kì í ṣe onírìnkùnrin níwọ̀n tó jẹ́ wípé títí tó bó ṣe dàgbà tó mo bá ẹ lódìdí ni èmi mo ṣe ṣe ẹ ó yẹ sọrí nílé ayé tá a wà yìí èyí ló máa fojoojúmọ́ gba rere kó má gba ibi òun rẹ̀ lè mú ṣúlẹ̀ ọjọ́ yẹn àmì ọmọ ilé aṣú náà ni time yẹn la wà yìí ó yẹ gbogbo nǹkan tí mò ń là kọjá bí àjálù ní ẹnu ọjọ́ mẹ́ta yìí níbi iṣẹ́ pé nǹkan ò lọ déédéé lọ́fíìsì pé gbogbo ọ̀nà lọ́bù ṣe yẹ kó lọ mo kàn fẹ́ tọrọ ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ àti àforíjì fún wọn bàbá díẹ̀ ni this time too sharp sharp pass hmm. ṣùgbọ́n kò ṣe sùúrù fún ẹ jọ. ọlámìlú mi mọ̀ pé ó gbọ́dọ̀ ní bíríjì tó yọ. mi bíríjì preach ni. no mo ń ṣàlàyé àwọn nǹkan tá à ń là kọjá. àwọn ò bá ti lọ dá church sílẹ̀ ah. sórí èmi tó ń wé mi ìwáyé wá jìyà o hmm. ayé kan tí mo wá yìí mo máa fi jayé kù ni mo wá ti wá bọ́lọ́run sọ wípé ọkọ tí bá máa fẹ́ kò ní ní kí n yá òun lówó kí n fi ṣe bẹ̀ o. Eh, mo understand point ẹ ò tí ẹ fọ once kò tí ẹ bí mi pé kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló fa àwọn àjálù gbèsè ọ̀la fẹ́ gbé i mean kí nìkan tó ń là kọjá nǹkan tá a lè ṣe sí tí nǹkan òfin ní máa lọ bó ṣe lọ látẹjọ́ jásọ àrò ọkùnrin àtobìnrin ọkọ àti ìyàwó kájọ sọ. orí mi ló mú ẹ aṣẹ́wó mèmí ni. orí ẹ mú mi. Hmm. wait wait wait sorry sorry sorry wàá sùn wàá sùn but please I, I, I, I just want to ask kí ni kókó ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí ó fi di torí ẹ mú mi kí ni mo ṣe fún ẹ. ọlámilẹ́kùn ọlámilẹ́kùn ọlámilẹ́kùn jẹ́ kí sùláyà àtàlàfíà o tó bá fẹ́ kí ọlọ́run yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ o má ní mi lára o ah. má ní mi lára jẹ́ kí n sun o. ọ̀rọ̀ yìí ta kókó ọ̀rọ̀ yìí máa ibi àpàdà já sí lẹ́dàá ò lè sọ. So ọ̀rọ̀ yìí mà lágbára dùgbẹ́dùgbẹ́ lọ́rọ̀ yìí ò tó bá jábọ̀ òun àtàbálẹ̀ àtàbùkù ọ̀rọ̀ yìí gbọ̀ngbọ̀n ọ̀rọ̀ yìí lẹ̀ ibi ọ̀rọ̀ yà já sí lẹ́dà ò lè sọ dùgbẹ́dùgbẹ́ lọ́rọ̀ yìí ò. Ọ̀gá àwa nìyẹn o ah, a ní ká wá ṣe rí ká tó máa gbalé wa lọ báwo dé lọ́jà. owó pàṣẹ ìta náà ni adúpẹ́ fèrè ṣiṣẹ́ wa. àmì o. fún wa ní kí ibi ṣe yín lálejò. Eh, èmi á jẹun. anything tó bá ti jẹ wàá pay for half. ìyẹn ò ṣe problem. ẹni tó kàn tajà bí báyìí. bẹ́ẹ̀ni. èmi ò jẹ kankan tèmi. kí ló ṣe é. i'm not really happy. kí ló ṣẹlẹ̀. Eh, báwo ni àwọn obìnrin tí ọkọ wọn kì í fún wọn ní owó like tí ò kì í fún wọn ní owó tí wọ́n expect báwo lọ ṣe máa ń kó ah, wo marriage is a scam o. Mm-hmm. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ah, lẹ́kàn disgust mi o. disgust kẹ. Ah. Mm-hmm. kẹrẹkẹrẹ ìgbéyàwó tòró máa kú two months. ṣé o gbọ́ nǹkan tó máa ń sọ ni wọ́n ní tíyàn bá dá ogún ọdún ń bọ̀ wá kọ́lá ọ̀la yẹn ló dé yẹn lórí yẹn. Hmm, ọjọ́ yẹn máa wà kọ́lọ́ fún ẹ. Hmm, I know right. dúró ìgbà wo ni wọ́n fẹ́ ra aṣọ tí wọ́n mú. Ah, ìgbà tó bá máa yẹ egun ló máa máa ń yọ rẹ̀ tiẹ̀ ọjọ́ tó bá ti fún mi lówó ọjọ́ yẹn ni mo máa sanwó fún tó rẹ̀. Hmm. owó ni. wo fóònù ẹ. five k. Ah, ó kún mi seventy five k ní aṣọ tó rọ náà. ọmọ ẹ náà mo kàn fi pé ìwọ kọ́ ni wàá fẹ́ ra báàgì wàá fẹ́ ra bàtà wàá fẹ́ ra júwèrè ẹni tó bá ṣe ń kì í lórí yẹn máa wú àṣìyàwó ọlámilẹ́kan ẹ fẹ́ náwó gbogbo ẹni mo rí papọ̀ that was just run it Thank you so much. Anything for my darling. And that's why I love you. No, I love you too. I love you more. Thank you, ọ̀rẹ́. Ọlọ́run á máa pèsè fún ẹ. Àmín. Gbogbo nǹkan tó bá dáwọ́lé, á máa yọrí sí rere. Àmín. Kò ní tọrọ jẹ. Olórí ló máa jẹ́ títí láyé. Àmín. Thank you. I love you. I love you more, baby girl. <coughs> But mo mọ̀ pé tó bá ṣe ń kí ẹ lórí àmà wú, ó jẹ́ ọ̀rẹ́ plan ara ẹ lọ. Lẹ́yìn ìgbà yẹn, ọ̀rẹ́, I spent lavishly on her birthday. I gave her a car. Elaborate but the mo ṣe fún ìyàwó all because I want her to be happy. I when I had money I spent on her. Go say to ṣẹ̀yìn me. now. I was there. Ah, God. I was there. Sori ọ̀rẹ́, èmi ò ní kí èèyàn máa náwó lórí ìyàwó ẹ̀ àbí kí èèyàn máa tọ́jú ìyàwó ẹ̀. Bọ̀ bó ṣe náwó lé lórí yẹn ó ti pọ̀ jù ó ti pọ̀ jù the lavish spending was too much ẹ kò rántí òwe tí mo máa ń pa fún ẹ. lọ́jọ́ gbogbo owó kọ́ lọ́dún. exactly ọjọ́ gbogbo kọ́ lọ́dún. ok look at irúgbà tó ní ó kàn déédé pé ẹ pé ọ̀rẹ́ òun fẹ́ ṣe birthday òun fẹ́ surprise ẹ kò fóun five hundred òun náà dẹ̀ tún fún. ọ̀rẹ́ mi Badmus don't sound this way ṣe ẹsẹ̀ ẹni pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi ni mo ṣáà máa ń gbọ́ tó máa sọ wípé ọkùnrin tó bá pawó ara ìyàwó ẹ̀ láti máa mọ̀ hmm. it's not a crime now. actually it's not a crime. ṣé tó bá ti wá ń pawó yẹn gbogbo owó iléeṣẹ́ kó kúkú máa ná lavishly sórí ìyàwó ẹ̀ kò make sense. ẹ ẹ jọ táwọn ọmọ bá wá dé kí náà máa dé bá ẹ èèyàn máa ń pọn mí lẹ́dọ̀ ńgbẹ́ni náà. na da ṣé nǹkan tí yẹ kí ṣọlá pé fi sàn fún mi do i deserve what i'm going through. <coughs> kò kí ń dùn kó pọ̀ kó dẹ̀ tún pẹ́ o tó bá ti ń jóyàn lọ́wọ́ bá èèyàn máa ń fi jó lẹ́nu èèyàn máa èèyàn máa invest hugely ni look at you a whole lot of people are depending on you even your parents your your workers your siblings gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ o complain sí pé ṣé nǹkan tí ìyàwó ẹ ṣe ṣe o deserve it you know you don't need to to think like that ìwọ ló ti ṣe mí blame ọmọ yẹn now o ti fowó fẹ́ lẹ́nu o ti fẹ́ lẹ́nu and now you are complaining ṣó ẹni tó ti fẹ́ lẹ́nu yẹn ṣó máa máa sọ pé ẹ kì í máa fún un lówó mọ́ ni ọ̀rọ̀ gbọ́n tó ń sọ náà fún five thousand fún three thousand ṣé n tó ń fún tẹ́lẹ̀ nìyẹn. well as it is ah, n tó gbàgbé nǹkan tí ìyàwó ẹ̀ ṣe o ìyàwó ẹ̀ ṣe nǹkan tí Ṣọlá pé ṣe o ṣe nǹkan tó ṣe yẹn wà right or not no just forget that let her live her life you ìwọ ni kò sún ṣòkòtò ẹbí ọmọkùnrin hmm. kò gbámú níbi tó ti dáa grab the bull by the horn and, and do the needful má jẹ́ ká máa wò ó gbogbo ẹ̀ kó máa lọ bó ṣe ń lọ yìí. man must have heard you may God help me I will work on it. ọ̀rẹ́ heaven help those who help themselves òótọ́ ni mo sọ fún yín òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín jẹ́ kí n jẹ́ kí n lọ drop it. please don't. <clears throat> ṣèbẹ́ ti rí pọ́nrọ̀ yìí ga ṣèbẹ́ ti rí pọ́nrọ̀ yìí lẹ̀ ìyá ò súnwọ̀n o òṣùn ṣé múyangàn láwùjọ ẹni tó ti ń jádùn wọn àmì ni ẹ ṣe òní lójú kò ní gbólódà. mo jáde ní kí ló ṣẹlẹ̀ òun jáde ní kí ló ṣẹlẹ̀ báyìí a má ṣe báyìí náà ẹ orí mi lára kùtùkùtù mọ́tò kí mi ò jáde mi ò kún ilé ó bá mi fi ṣe tó pa ó bá mi fi ṣe rongbà ó bèrè kí ló dé kí ló ṣẹlẹ̀ tó mọ kàn dédé tó kò kalẹ̀ báyìí ó dá ń ń lọ gọ́gọ́ tó fi múra báyìí bò ń lọ. jọ́ní bolo rọ mi so expect kí n jókòó sí ẹ kó lè máa lo kádàrà mi lọ àbí. èmi mọ̀ wípé òun lo kádàrà mi o wá gbọ́ mi dáadáa èmi ti bọ́ ọmọ ẹ lọ́wọ́ tó bá wẹ̀ kó kúrò kó lọ wáṣẹ́ kó Ah. Hey. Àbí mo. Um. Yà báwo ni? Inú mi dùn. Náà mo wà ń lé mi ò wá. No no no, Need ní ìdàtí wálé o. Oh, okay. Màá pàdé ẹ̀ ń bẹ̀ láìpẹ́. All right, ẹ ṣé. Okay. yeah thank you Let me ló she. ṣe. ìjẹ́sọ fún pé kò jẹ́ kí n ṣe yín lálejò sọ pé wa ok ni i'm fine no mo wa okay. ọ̀gá nǹkan tí mo fẹ́ rí yín fún lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ wa ni. Ah. now ẹ̀yin mẹ́wọ̀n sí i odidi multimillion naira building lówó méjì àwọn tí bídí wọn dẹ̀ wo yìí wọ́n insist pé a gbọ́dọ̀ bá wọn kọ́ padà and they are not even ready to support us wọ́n ní ká lọ fún ara wa ká fi kọ́ padà. inú mi dùn ṣòrí nǹkan tó ń pa mí lẹ́kùn olùrà mẹ́nuba wọlé yẹn láàrin èmi àti ẹ kọ́nà máa yan kíyàn kan lọ́sọ̀ táyàn pọ̀ ń fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ ni gbogbo ibi tí mò ń débi kí n ti ẹ̀rọ owó yá kíyàn tiẹ̀ fi bọ́ nínú gbèsè wọn owó wọlé o wọ́n àwọn tó àti jùlọ ń diṣẹ́ tí wọ́n lówà sí èmi àti wọn wá dẹni tó jọ ń beautiful contract kan lọ pé kí n tiẹ̀ rí nǹkan kan gbà kí n lè fi igun yẹn dígun kí èèyàn máa san gbèsè díẹ̀ díẹ̀ ìyẹn náà kọ́ kó wọlé o as i'm talking to you i don't know what to do i'm i'm, I'm totally fed up ó ti sú èmi gan mo ṣe wáyé ẹ mọ ọ̀gá òfò ẹni kò ń ṣòfẹ lómi nǹkan tó bá dẹ̀ dé bá ojú báyìí ó ti dé bá mú náà hmm. so ẹ̀yin náà dẹ̀ mọ̀ iléeṣẹ́ iná lèmi náà ti ń rówó tí mo fi ń tẹ́kẹ̀ ara mi so lórí ẹ̀ mo ṣe wò pé kí n máa wò yín ní ìrùn pé bóyá kí n mú yín lọ síbì kan. tó ti máa yá wa lówó why not why not ní ohun tí nǹkan tó máa máa pẹ̀pẹ̀ sọ i mean let's go a máa sọ̀rọ̀. no no no no òun ṣe owó náà yáyàn bẹ́ẹ̀ o ó kàn máa bá wa tànmọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ yìí ni ká má máa fi ètè sílẹ̀ pa àpálápàá. Soriola Kakari Bonu, kò tán ṣòro èmi ò ní láìkì bó ṣe ń ronú yìí because ó lè lead sí depression kò dẹ̀ dáa ọgbọ́n òdìgí náà àfi téèyàn bá rókun. kí n ṣe ọ̀rọ̀ ṣẹ̀ mi lọ pé ó dàgbà pé mo ka ìwé. kí wàá ni. ṣọlá pé. ṣọlá pé ìyàwó ẹ kí ló ṣẹlẹ̀. ìṣòro ìpìlẹ̀ pé ṣọlá pé wò mí sùsùn ó dẹ̀ sọ̀rọ̀ pé kádàrá àwọn ìyàwó ni. àgbà tó wọn kì í kọ́pẹ́tì mọ́ ní nǹkan ti dojú rí pọ̀tà dé kódà ó sọ débi pé mo lè bẹ̀rẹ̀ ní pé mi fi èrè kọ̀ọ̀kan. jọ ní sùúrù báwo ni ṣọlá pé ṣe come sí conclusion yẹn àbí ẹni jà ni. gbogbo àjálù ìjápọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ìjọ wa ti wá kọ́nà ìdá padà fún mi ọmọ ẹ ló wá ní kájọ máa jáde kó nínú làwọn ibì kọ̀ọ̀kan kí n lọ́sẹ̀ jáde sọ̀rọ̀ ayé mi ní nǹkan tó jẹ́ pé ṣọlá pé ṣọlá pé ìyàwó lè ní ẹ̀kọ́ gbé sórí kó máa rò. àwọn àgbà bọ̀ ní àjùmọ̀bí báyìí kò kan tàánú ẹni tí ọlọ́run ti rán síyàn ló ń ṣèyàn láàánú. well inú mi dùn ní áńgẹ́lì tí ọlọ́run fẹ́ lò fún ẹ mi bá advice ẹ pé suggestion ẹ yẹn fún chance. láàrin mi àti ẹ̀mí fún ní definite answer gbogbo tó ń kó fún mi time díẹ̀ kí n máa rò ó. kí ló tún fẹ́ máa rò kí ló ń rò. kí ni mi ní ro owó ló sọ̀rọ̀ báyìí kí n tẹ̀lé inú mi dùn jáde kí ìṣọlá pè lọ rí wa kí ni mo fẹ́ sọ kó ṣẹlẹ̀. owó mi ṣe máa ronú náà ó nǹkan máa dojú rú. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pápó ronú ẹ̀ ti yá ni o ò ronú bó tilẹ̀ wù kó kéré mọ́. well um, èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ò kí ń dàárín lọ́kọláya rú ọlọ́run ò fi ràn mí wọ́n ní what God has joined together let no man put asunder mi ò dẹ̀ lè put asunder torí máa ní mi màá bá ìyàwó ẹ lò lọ bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà ẹ̀ I think I have to take my leave now. No, no, no, no. Because to go late, to begin with. You're listen, guy. We are friends now. They are just want to be with don't get. Ọlọ́run bá yín yanjú ẹ̀ o lè wà nulẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kó máa lake mọ́ ẹ lórí kó máa ṣe é bó ṣe wù ọlọ́run àbáyé yanjú ẹ. Badmus amáyéra ọ̀rẹ́ ọlọ́run àbáyé yanjú ẹ ṣùgbọ́n kò sí wèrè. ọ̀pọ̀ wa set dining fún ẹ nà. àwọn ah, set mi yọ kó set ẹ. mo ti bẹ́ẹ̀ bu gàrí síbẹ̀ yẹn. gàrí ni dining tó ló ń set. ẹ eh, nǹkan tó di serve ni mo serve fún ẹ yẹn nà. ṣọlá pé òun jẹ ṣàwámà ogun gàrí síbẹ̀ yẹn fẹ́ mi kémi. àṣírí ṣàwámà yìí èmi ni mo fowó ara mi rà ṣọ wá rí gàrí yẹn nǹkan tó kùn lè ni mo serve fún ẹ yẹn má bínú pé kò sí ṣúgà ó ti tán. Hmm. ó wà kéré mi gan bí ìbá ní kí n fún ẹ bọ èmi mo fowó ara mi wò mí ó mo fi rà bẹ̀rẹ̀ wọ́n fi tún ìjà kìíní ìfẹ́ bẹ́sọ̀ because tó bá fẹ́ àìsò àìsò bọ̀ fún àánú freezer yẹn. ìwà la fi ń gbé ààyè o. fẹ́ jẹ́ ṣàwámà. ẹ̀yin obìnrin ẹ ṣe jẹ́jẹ́ ẹ dúró ní sùúrù lẹ́rẹ̀ o òdòdó lóbìnrin. tó bá ní wàá sọ̀kalẹ̀ bá mi bẹ̀. má bínú ọ̀rọ̀ yàrá ni kì í ṣe ọ̀rọ̀ pálọ̀ má bínú bó ṣe ń gbóná lára mi i'm sorry please sit let's talk please thank you. ṣọlá pé ṣòro gẹ́gẹ́ bí ìyàwó mi bí ìyá mi àti bí abiyamọ tòótọ́ mo fi pé kò yẹ kó jókòó báyìí kó máa wò mí níran kó máa wáyé mi bó ṣe ń lọ ẹ láàrin mi àti ọmọ by the day iṣẹ́ nìkan nose dive sí ó kàn ń dàrú sí ni àtọ́ bá dẹ̀ ń lọ bá lọ́mọ ìpínyàn dẹ̀dùn àrílẹ̀ mo wá fi pé wò gẹ́gẹ́ bí abiyamọ ó yẹ kó sún ọjà rẹ kó tẹ̀lé mi jẹ́ àjọ nọ́ọ̀sẹ̀ síta ká wà bí dáàtí máa rí solution sọ̀rọ̀ láì fún wa a lè máa bá a lọ báyìí. ọjà abiyamọ. yes. fún Ọlámilékan jọ ṣé mi ni mo bí ẹ ni ẹ ah. eh, ṣé mi ni mo bí ẹ ìwọ ló mọ ibi tó ti forí jálẹ̀ agbọ̀n ìwọ ló mọ nǹkan tó tọwọ́ bọ̀ tó fi ń backfire sí ẹ o wá gbọ́ mi o èmi mọ̀ pa àwọn babaláwo ẹ̀ wọ́n mọ̀ pé mo ti já kúrò mi tọ́sọ mímọ́ ah. wọ́n wá ní kó lọ́mú mi padà wá bì ah. ṣóorí tó bá pé obìnrin ló fẹ́ fi ṣètùtù ọ̀la fún ẹ wọ́n wá lọ sí family house yín àwa lọ mọ́bìnrin kan bẹ̀ ṣóorí mi tó ń wẹ̀ mi ò ní fẹ́ sí ara mi rìn lọ sí tó máa lò ní òótọ́ ni mo sọ fún ẹ. ìṣọlá pé jọ̀ṣọ́ tán àbùkù torí program tèmi wọn ò sálẹ̀ yẹn ó important o. kò tán o kò tán. irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu yìí abẹ́wò àgbà mi irú ọ̀rọ̀ ọkùnrin gbòòrò ẹnu ìbú dáràn ọ̀rọ̀ títí kẹta gbọ́dọ̀ gbọ́ gbọ́ ẹ. Ah! Ah! Ah! Hmm. Hmm. nípa ọ̀rọ̀ àsọpá ti wà mm. àwọn tí mo sọ̀rọ̀ wọn fún ilé lẹ́nu. ẹ káàbọ̀ elédùn ó bu tútù sàyè yín. Mm. àbúrò mi lélẹ̀ ọ̀gá ẹ̀ lélẹ̀. wọ́n ti bá mi sọ púpọ̀ nínú ọ̀rọ̀ máa sì ti bí àwọn alálẹ̀ léèrè wọ́n ti fi ọ̀nà àbáyọ wọ́n ti fi hàn mí. àmọ́ sẹ́ẹ̀lì ṣe. Okay gbogbo nǹkan tí wọ́n bá ní kán ṣe. Ah, wọ́n lè ṣe àbí sẹ́ẹ̀ ni lè ṣe ní tí bàbá sọ. máa máa ṣe tó bá wà ní kàwọ́ mi wọ́n ìlọ́ra òjò. ọ̀dà torí nǹkan tá a fẹ́ ṣe ó nílò kí obìnrin kó ràn èèyàn lọ́wọ́ hmm. ṣe é sì níyà láyé. mọ́mí um, <clears throat> ti lọ bí three years ago títún bí ọdún mẹ́ta ń sìn. Hmm. ìyàwó ńkọ́. ìyàwó wà nílé. Hmm. ọ̀dà. Mm ìyàwó yín lẹ mú wá torí ẹ̀gbin tí máa ń jáde lára àwọn obìnrin lóṣooṣù òun lá pò papọ̀ mọ́ nǹkan kan àtàwọn nǹkan kan kan táwọn alálẹ̀ ò gbà bá a bá ti pò papọ̀ hmm, gbogbo ọ̀nà tó ti dí gbogbo ẹ̀ pátá ni ó mọ̀ sí ọ̀nà sẹ́ni gbogbo ẹ̀ pátá ni ó mọ̀ sí. Hmm, ọ̀gá hmm. ẹ yá jẹ́ kí madam wá wá bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé ó dùn mọ́ àwọn náà nínú ni ṣe ìjẹ́rìí náà wọ́n máa wá àbí mo máa mú ìwọ̀n àbíyá lọ́nà ògùn àgbà ńlá. ti di ti di ṣíṣe àbí kílẹ̀ fẹ́. bẹ́ẹ̀ bá ti mú wá ti di ṣíṣe lọ. ta ni ó bá ń ṣe ta lolùrànlọ́wọ́ ta ni ó fọkàn tán ta ni ó fọkàn sí ọ̀rọ̀ yìí máa ga o ó ta kókó ó lágbára ó lágbára ko ní kò yẹ nìkan o ibi o padà já sílẹ̀ dá ò lè sọ gbé mi sókè gidi. o ti ṣe báyìí o ti ṣe náà but nǹkan tó ṣe ṣó dá ẹ lójú pé ọmọkùnrin lè mórè ṣá. mo máa mórè mo mọ rọgà tí mo ní o ó máa mórè tó bá dẹ̀ wá tún wá mórè ó kò wọ́n kọ́ lọ. n tó jẹ́ kí n bí ẹ lérè pé so máa mórè ìyàwó ilé ẹ̀ gangan kò lè fi nǹkan oṣù ẹ̀ sílẹ̀. Si onú ò lè fún débi pé wọn àbá gbẹ bọ. ọ̀gá mi tí mo sọ èèyàn gidi ni wọ́n wọ́n náìsì o wọ́n máa mọ̀re o wọ́n máa mọ̀re kò dẹ̀ ń ṣèmi nìkan náà náìsì gbogbo àwọn staff pátápátá kò sẹ́ni bọ̀dẹ̀ tó bá wà around wọn báyìí tí kò kì í máa enjoy wọn. èmi ti gbọ́ nǹkan tó sọ o ti bá gbé o ti bá gbé ná. bọ bọ̀dá mi ṣé nǹkankan mi wà nbẹ ní tẹkọ tẹnumọ́rọ̀ pé mo báyàn gbé nǹkan mo báyàn gbé nǹkan ṣé ó ní nǹkankan tó máa tẹ̀yẹn jáde nàbí ṣé ní repercussion wà ní ẹ ṣáà ti sọ fún mi pé kò sí nǹkankan tó máa tẹ̀yẹn jáde. kò ń ṣe pa burú wà níbẹ̀ àníra burú ó kàn jẹ́ wípé gbogbo ènìyàn kọ́ ló mọ̀ọ́rẹ́ tá bá ṣe wọ́n lóore tán tán rí tán ń fẹ́ ìpàkọ́ ni wọ́n á kọ́ sí ni. wọ́n máa mọ̀ọ́rẹ́ ẹ má wọ̀rí ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé tí gbogbo nǹkan bá dáa fún wọn tán wọ́n máa rántí mi sí rere bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. wọ́n rántí ẹ sí rere. bẹ́ẹ̀ ni. mo ti gbọ́. kó bàtà o ṣé ká máa lọ. lílé ah, tẹ sọ pé kì í ṣe kò sáà sí nǹkan tó máa ṣẹlẹ̀. kò ní sábúrú ó kàn jẹ́ wípé ènìyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. Mm kò ní ṣàgbọ́n. ṣèbẹ́ ti rí pọ́ọ̀rọ̀ yìí ga. aṣọ wà nílé. ṣèbẹ́ ti rí pọ́ọ̀rọ̀ yìí lẹ̀. Um, ìyá lẹ́kàn ẹ ti lè bírèkì báyìí mo dẹ̀ nígbàgbọ́ pé lẹ́yìn àdúrà ọjọ́ méje ọlọ́run ti gbàdúrà yín gbogbo tí ọlọ́run ti ṣẹ́ nínú ayé yín kò ní gbérí mọ́ ọ̀rọ̀ yín á dayọ̀ gbogbo ibi tí uh, òkùnkùn ṣú sí ọlọ́run ti bá yín tan ìmọ́lẹ̀ sí láti wákàtí yìí lọ ayọ̀ ìgbàlà àti ògo ó ti wọlé tọ̀ yín ṣe ti gbọ́ ẹ dẹ̀ máa mọ ẹ máa mọ lórí fọlọ́run hmm? ẹ ti ẹ ti ẹ ti yege eh? God bless you God bless you but lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹ bá ráyè ẹ lè máa ojú síwájú bá wa jọ́sìn níbí níbọ̀ ọlọ́run adé fún yín ṣe ọlọ́run á yín ṣe tẹ̀síwẹ̀ tẹ̀síwẹ̀ with you God bless you God bless you God bless you. God bless you ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run wa hosanna yẹ ọ́ ẹ o bàbá jehovah jesu christ olùmáìkíọ ọlọ́run agbẹ́ngàlé àwọn ẹ̀fẹ́ rẹ̀ gba ọpẹ́ wa súre fún wọn àdúrà kó jẹ́ ìtẹ́wọ́gbà gbogbo tó ti wó nínú ayé wọn kó má gbèrè mọ́ ìmọ́lẹ̀ kó tọ̀ sí ọ̀nà yín jésù christ olúwa wa aṣẹ́tú àbá tí ọmọ tẹ̀yìn mọ́ kó súre fún yín kó wà pẹ̀lú yín ògo fọlọ́dún òkè ọ̀run jésù christ olúwa wa àmín àmín àmín orúkọ jésù christ méje sí olúwa hallelujah hallelujah. my dear kó lè dàrẹ́ mi. ṣọlá pé ah, ah. ẹni ló pé ọjọ́ kejì tí mo ti jáde nílé ó pè mí ó wá mi ó béèrè àlàáfíà mi àwọn yìnyín mi ò tiẹ̀ fi ẹ̀kan bá yìnyín ẹ mo tún wá wọlé níjọ́ kẹjọ mo kí ẹ pé kú ilé òkè ṣe dá mi lóhùn gan-an ló ṣẹlẹ̀. jọ nítorí ọ̀nà ṣé wọ́n pè mí ìgbà tí mi ò pé kílé tó fi pè mí o tún wá sọ pé o wọlé dé mi ò kí ẹ dáadáa ṣé o expect ìfòsókè kí n máa rábàbà torí pé o wọlé dé. má sàn báyìí má sàn báyìí arábìnrin ibi tí mo lọ èmi àti ẹ mọ̀ pé mo yé lọ rọrùn kò sówó lọ́wọ́ mi tí mo lè fi ra káàdì pé máa pè é nígbà tó wà lọ́wọ́ mi ṣọlá mo pè é mo ṣe dátà fún ẹ à ń ṣe fídíò kan à ń ṣe gbogbo kọ́ọ̀lù ayé la jọ ń ṣe tó bá rí báyìí má wà sound báyìí. etí ò bá ti sówó lọ́wọ́ òótọ́ kọ́ ṣe yes ṣé wọ́n mọ̀ pé owó náà fi ṣọ̀kọ̀ obìnrin nǹkan mẹ́ta ni wọ́n fi ṣọ̀kọ̀ obìnrin èyí owó ò ní èyí oúnjẹ ò lè pèsè ọlá mi lè tó bá tún wà di orí bẹ́ẹ̀ man you are weak. ah ah ṣọlá mi ò weak. o weak. mi ò weak. a ló weak ah, sẹ́. ṣọlá mo ní mi ò weak. ó dàá mo ti gbọ́. dídá ló dá lọmọdé bẹ́ẹ̀ nǹkan tó dé nǹkan wá wò ó tí o bá ti sówó lọ́wọ́ ọkùnrin naturally kí ni ò ní dáhùn dáadáa hmm. ìgbà tí mo ní owó lọ́wọ́ tí mo dúró ń du ọmọ ọkùnrin gidi àhá ah, ah, ah. ìwọ náà mo bá ṣe mo ṣe handle ẹ. so torí pé kò sí owó lọ́wọ́ ẹ̀ ló ṣe ń last one minute lórí bẹ́ẹ̀dì. èmi tí mò ṣe one minute ń sìn ó ṣàníyẹ minute tí mò ń lò tẹ́lẹ̀ ẹ má fi George wàrà òsínlẹ̀ ni wàrà ń bọ̀ lọ́la. you are just a waste of resources. lẹ́nu ẹ̀ ò lè bẹ̀rù ọlọ́run. ìwọ́n bọ̀ bẹ̀rù èsì. ìfẹ́ ah. dúró àyànmọ́ dúró. mo ti mọ kó lè ṣe ètò ìwé. báwo bá fẹ́ dúró dẹ̀dẹ̀ ohun ara mi àkìtà bẹ̀rẹ̀ o ojú ayé lẹ́dà wò. ayé ń bẹ nìkan bí o bá kan níbi o bá kan ní a ò ní mẹ́ni tó ń fẹ́ ni obìnrin kì í jẹ́ kúmọ́lú mọ́bìnrin bá ti wá ń jẹ́ kúmọ́lú ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ yá fúnra ni. ọ̀rọ̀ ah. yìí tọ́jú sùn mí ibi tó máa já sí láò mọ́ ó dìgbẹ̀yìn o. ojú bàtà lójú dé ọba bàtà bá já rọrọ ti dé kalẹ̀ ni ó. Oh ó máa ga ohun ó máa ṣe ooo wọ́n ní yóò gbà bí kò gbà bí wọ́n ní yóò gbọ̀n tún ó gbòsì yọ ó bẹ̀rẹ̀ ó fà kó kọ́ ó dìde ọwọ́ òun ta kò mọ òun òun ga òun ọlọ́rọ̀ lọ́rọ̀ ń bá mi ó dìgbẹ̀yìn ó. olùṣí ara ẹ ti jẹ gbogbo ẹ̀tàn mi mọ bí tó ti rájá tó ń fòkèlè kan lẹ́fún nonsense ó dẹ̀ ń bínú ló ń jẹ ẹ̀yà. ọ̀gá ẹ jẹ́ ká try láti push lọ́pàá lórí contract yìí mo nígbàgbọ́ pé ẹyọ kan àbí méjì máa bọ́ sí wa lọ́wọ́. inú mi dùn. sir. thank you. you're welcome sir. Uh, you actually stood by me when I needed you most. you've been there over time. tó bá pọ̀ náà ti gbé báàgì ẹ̀ bí other staff tó ti lọ because mi ò rí sálárì sọ. kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí wọn á ṣe pé o dúró nìkan we keep pushing towards uh, thank you ṣùgbọ́n náà rárá parí mi dúró tì ṣùgbọ́n. welcome sir but ọ̀gá ẹ ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi. ibi téèyàn bá ti ń jẹ báyìí èèyàn máa ń tún bẹ̀ ṣe ni láàrin mi àti yín ẹ̀yin náà mọ̀ pé qualification mi kò gbé position tẹ fún mi ní ọ́fíìsì yìí kò dé kí n ṣe pé bóyá ẹ dẹnu fẹ́ kọ mí àbí kájọ máa jáde àbí kí n mẹ́yìn sílẹ̀ kó tó di pé mo gbàṣẹ́ ó rí ẹ̀ kéèyàn tó ríro ọkùnrin tó lè ṣe irú nǹkan tẹ́yìn náà ṣe fún mi ọ̀gá ìyẹn túmọ̀ sí pé ẹ ní ìgbàgbọ́ nínú mi pé mi ò lè já yín kulẹ̀ èmi náà dẹ̀ wá fi dá yín lójú wípé mi ò lè ever já yín kulẹ̀ so tèmi náà bá wá rí nǹkan tí mo lè ṣe fún yín láti jẹ́ kí gbogbo èmi kó wá sí ìmúṣẹ like ibi gíga tẹ́yìn náà fẹ́ dé tí mo bá tèmi náà bá ní nǹkan tí mo lè fi help yín why not tí mi ò ní ṣe so ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi sà. Ah, like i said um, bó ṣe ń múnú mi dùn ọlọ́run adúlẹ̀ ní dédé dorúkọ inú adédè lójú alẹ́ thank you so much ó ṣe gan really beautiful i'll work on it i'll work on it no problem no problem yeah, i'll ṣe thank you. téèyàn bá fi ogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo gan ló tó fẹ́ jájà náà. torí tẹ bá lọ́mọdé lẹ̀ ní sùsù káyà ní ríkẹ́ máa ro alátìkábọ̀ lódò láàárọ̀ kùtù. there is one stubborn pint tẹ́lò ó fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ yẹn ló gba time a very stubborn pint. ẹ̀yin sọ fẹ́mi pé pátàkì mi dògùn lẹ́nu yín. ah ọlọ́run àṣìṣe mọ̀ lè tí mo fẹ́ yìí o. Ah. ṣé ń gbé àṣìgbè àṣìgbè ìyàwó náà àṣìgbè ni ọ. irú oorun òṣìwò ni bàbá àtọmọ yín ń sùn dídà ẹ̀ ṣé ìwọ aago ni ṣé igi lẹ́la ni àbókò lẹ lọ tí wàhálà fi pọ̀jù fún yín. one thousand naira olóko sọnù lọ́wọ́ mi. ràn yín iṣẹ́ ta ló rán adúrú yín iṣẹ́. mi ò ti kọjá kan rán iṣẹ́. ẹ̀yin spare life bàbá yẹn lónìí. bọ̀dá mi ń bú ẹwà yín lọ rògì. Ah. a ti ní problem. ẹ fọmọ lé ẹ fìyàwó lé ẹ wá lọ bí orí tí wọ́n sàn gé. ṣé wọ́n sọ orí ǹgì ni sọkùnrin alálùbáríkà kan mọ̀ síbẹ̀ yìí ti ṣe. màmá níbo lẹ ti jáwá tẹ lókùn lọ́rùn. jọjọjọ àwọn bàbá ẹ ló jáwá tí wọn lókùn lọ́rùn. bébí níbo ló ti ra àwọn nuisance. àjọmọ lọ ọkùnrin tí bá ti ń lo obì bí wọn bá ṣépè fún gan ó ti ṣépè fún rẹ ayé ara ẹ ní bàjẹ́. ìwọ obìnrin kan wà tí kò ní ọkàn tó fẹ́ bímọ ni. wọ́n láwọn tó ti break out ẹ̀ tẹ́lẹ̀ ó ṣe fojú fò wọ́n má jẹ́ kí n jìyà iṣẹ́ tí wọ́n ẹni bá ń bínú máa bínú a ti mọ̀ pé kẹ́ni máa ní ìdíran tó bí wọn. màá mi irú òrùngbò lẹ́wà tún sùn kalẹ̀ ìgbà lẹ́nu ìsìn. ẹ rí pé dọ̀tí mo jù lọ sọ́jà. a ò mo jù lọ ọjà. dáàdì mi náà máa jọ yín láìpẹ́ ìsà. dáàdì ẹ ṣì wà láyé. bẹ́ẹ̀ ni sàwọn ṣe wà sà. Ah, ah, ah, mo sọ mo ti kọ fún mi tí. ẹ ẹ wo ṣe bẹ fọwọ́ sọ látàwọn ìbáwọn dá sí i mo ń wo ibi tí ìyá máa jẹ lára yín lò tí máa fún ilẹ̀kùn lójú. ṣé kí lọ́ọ́ nígbà ọ̀rọ̀ sí ìtò àbí wọn ló kú sí ṣé wọn lọ pé nínú lọ́pàá sí. àwọn ìwà ìyálà jẹ ìfọ́fàdà ẹ̀ mo sọ ọ́ fọ́fàdà ẹ̀ kò lè dènà dèmí lóru. ẹ ń torí ìfẹ́ jù ẹ ń kí ìbọn lákìkún ṣé ẹ mọ̀ pé tí ìbọn bá ti kún jù ó ń fa ọ̀pá àbọ̀yá ni. DCP Akitunde, we need a chopper. Mo ti ṣetán láti sọ olùkọ́ tí mo mọ̀ nípa pọ́gà. Ṣé o lè gbòòrò díẹ̀ lójú mi ṣá? O ò lè sọ. Yẹ́ kí lè wí. Yẹ́ yẹ́ yẹ́. wọ́n máa ń gbọ́ lé jùpà mọ́ rẹ̀ rìn ẹ̀jẹ̀ wà lójú ìlú kàbáṣà. mo ní mo fẹ́ jẹ́ ń bẹ̀. nínú kí mo ní mo fẹ́ lá ń bẹ̀. Alani, where is my money? if you want to cry when we get there you cry. ṣé wàá ní ni. máa jẹ́wọ́ fún ẹ wípé àwa obìnrin ni yálàyà èèyàn. wọ́n pọ́n mọ bàbá yes wọ́n pàyàwó bàbá láàánú yes ó di three two wẹ́ẹ̀sẹ̀. three one tẹ́lẹ̀ three two báyìí. wẹ́ẹ̀sẹ̀ yìí èmi fà mí fà mí fẹ́ pa bàbá láàánú. ṣé tó bá pè mí gangan ló máa di three three ninety minutes draw. when it is over and is over. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mo sì máa pànìyàn sí. Yeah, báwo ni. fine sir ọ̀gá um, ẹ má bínú o mo fẹ́ disturb yín tẹ. ok mo gbọ́. mo ń wò pé àtìgbà tá ti contract yẹn pé owó wo la fẹ́ execute ẹ̀ because mi ò fẹ́ kí contract yẹn pọ̀ mọ́ wa lọ́wọ́. you see um, you mi dùn um, èmi náà dúró and not all fairness èmi náà make some moves I mi bad mọ́sẹ̀ spoke to him So promise me I'll raise five million. It's everyone, but you know that's not enough. I actually need extra five million naira. Uh, so I eh, mo rò pé kí n approach bank kí n also wọn sọ kan as a matter of fact mo ti pe account officer mi nítorí bá ní lóye nípa raise five million naira Can't ẹ tẹ fi execute ẹ má dẹ̀ ní a máa dá gbogbo tó bá yá padà. mi ò mi ò support idea kẹ̀ yáwó ní bank. why. torí àwọn interest tó tún máa ma gun orí ẹ̀yẹn náà ìyẹn náà Tọ́látọ̀, inú kì í ṣòwò kékeré. What other options do we have? Okay. Ọ̀gá ṣe rántí pé ẹ ra mọ́tò fún madam lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn. Of course. Ẹ̀dẹ̀ fáwọn staff náà ní ká lò. Owó ti tèmi mi ò fi ra mọ́tò. Mo fi ra ilẹ̀ ní ọ̀dọ̀ Àlùmọ́sọ̀. Ẹ̀dẹ̀ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ náà lẹ ti ra mọ́tò fún madam náà. Mm-hmm. Ṣé ọ̀pọ̀ máa sọ pé owó tọmọ kékeré bá kọ́kọ́ ní àkàrà ló máa fi jẹ? Mm. Ìyẹn ò apply sí mi àtọ̀. Orí mo wọlé tí mo ti jáde ẹ̀yin náà ṣàmá rí i pé ọ̀kadà ni mo ṣe máa ń gbé wá sí ọ́fíìsì hmm. so that is by the way um, ọ̀rọ̀ lórí owó yẹn mo máa èmi náà máa try best mi láti raise any amount tí mo bá rí just to support yourself. Thank you. You're welcome, sir. You are God sent. Thank you agbára with the mission ṣe lásán. àmín. What ti you òde lédè nàgbára ọlọ́run àjọ máa ń yé rí ẹ̀. àmín. thank you thank you so much that's very smart of you i'm impressed i'm impressed. ah good ah exactly. Uh, eh, ni agent sista ina. àǹtí ẹ kú ọjọ́ mẹ́ta àǹtí. ẹ ká sọ. Ah, ṣé tí wọ́n bá wa ra lẹ̀ ní àgbà o. Ah, rárá o mi wà báyìí ra lẹ̀ mo ní ìdánwò ni mo dẹ̀ ti explain fáwọn náà. Ben, on t'explique. ti explain eh, wọ́n fẹ́ tu ilẹ̀ so meanwhile on ti pé ìgbà tó dé báwọn ta lẹ́yìn kò gba percentage ẹ̀ so n sin náà tó bá speed up là, láti báwọn ta wọ́n gbà pé percentage ẹ̀ Tu ṣe tó dẹ̀ tuntun gbéra sókè. Ah! kí Tu dé. chikosi last week làwọn client kan wá tí wọ́n rí ilẹ̀ yẹn tí wọ́n sọ pé ilẹ̀ yẹn gan làwọn fẹ́ mo sọ fún pé nǹkan ti rà. Hmm, but nevertheless wà wá bá ṣe tà náà ni. ó dà pé one point four àbí one point four látàlẹ̀ yẹn fún wọn gbà yẹn àbí. Eh, one point four náà ni. Hmm, so meanwhile o dẹ̀ mọ̀ pé tó bá tètè bá wọn rí ta percentage jẹ́ tún ti gbéra sí ju ti tẹ́lẹ̀ lọ. ṣé àwọn èyí tá à ń talẹ̀ ń bẹ́ẹ̀ ń sìn bíi two point eight three million là ń ta ó ti gbéra. ọ̀gá níjẹta àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ ra ilẹ̀ ilẹ̀ inú wọn mú wọn lọ tá a ṣe jọ negotiate two point four two point three tí wọ́n ṣe ń rò pé kìíní ilẹ̀ ta yẹn ń sọ fún mi pé tí n bá kó wípé any amount tí n bá fẹ́ tà àwọn rẹ́dì láti rà èmi tẹ́ sọ fún wọn pé three point five ni tí wọ́n dẹ̀ sọ fún àwọn rẹ́dì. no no no no no ah <laughs> ọ̀pá à ń ṣe bẹ́ẹ̀ lágbọ̀n sọ èyí tí wọ́n bá pè látọ́fíìsì òun làwa ń talẹ̀. so madam ẹ má wọrí òun á ṣẹlẹ̀ lórí. yes sir ẹ ṣe gan sir mo dúpẹ́ gan sir. so what's the problem. and uh, another thing tó bá dẹ̀ pé ẹ lé ní sùúrù zètí ń táwa lè fún yín ní owó tẹ bá ní ìdínsìn tó bá dẹ̀ ti ta a balance yẹn fún yín àwa dẹ̀ mú tọ̀dọ̀ tiwa. Ah, mi ò mind ìyẹn náà wà okay. okay so speed up lórí ẹ̀. Eh? problem, sir. All right. So, madam? Yes, What's the problem? Okay. Yeah. Owó tá a ní ìgbìmọ̀ ọ́fíìsì ni ṣe mo try best in my hustle láti máa yín get Yeah, you said so. You know me bòdè láyọ̀ láti sọ fún yín pé mo ti get it yẹn sá. wow! Thank you. Thank you so much. Thank you. <laughs> ah, o I am so grateful. O Thank you. But um, how come? How? How does she raise it? Eh, ilé mi tí mo sọ fún yín yẹn pé màá lọ́dọ̀ àwọn àlùmọ́sọ́ global concept. ok yeah àwọn náà ni mo lọ bá pé ilé yẹn pé mo fẹ́ tà and to my greatest surprise ilé yẹn ti yield interest gan like ó ti appreciate. of course ilé properties máa appreciate mi kò depreciate mi máa ń lọ sókè tiẹ̀ ni. Ah. so iye tó wá jẹ́ wá jẹ́ times two iye tí mo rà lọ́wọ́ wọn. wow yes. wow that's good. wọ́n sọ fún mi pé àwọn máa ta pọ̀ wọ́n tí èyí tà sí pé but àwọn ṣáà fún mi ní tí mo need pé táwọn bá ti wá ta lẹ́yìn àwọn máa yọ owó táwọn fún mi nínú owó lẹ́yìn. oh that's that's awesome thank you so much. ṣé mo dúpẹ́ ọlọ́run ní dáadáa wọlé. àmín àmín. mo náà àbúrò ràn lọ́wọ́ thank you so much thank you. ẹ̀dá ló ṣe gan ṣe gan see I promise you as soon as. no no no you don't need to promise me anything no emma emma promise me anything. <sighs> Eh, ẹ̀yin náà ni mò ń dúró dé we can jọ lọ síbẹ̀. okay they you need to come around and say yes. of course why not what are we waiting for um, you know what um, eh, ma let me let me tidy up i will i catch up with you. <sighs> Eh, jọmọjọlá kí ló ṣọ̀rẹ́ tó kárí bọnú. kò ń ṣọ̀rẹ́ ṣe mọ́ báyìí sórí pọ́n kárí bọnú abogbẹ́ni faragbàfọ̀ o ò lè béèrè lọ́wọ́ ìpè kí ló ṣe. Lizzie jọ kí ló ṣe ẹ o <sighs> oh, ṣé o pé iye kan alábàáwọn ojú mẹ́ta bójú bá ń pa kan rẹ̀ gbogbo alẹ́ jíjọ ń pa o. kí ló ṣẹlẹ̀. Ǹjọ́lá hmm? ṣé mo pé ọkọ mi ò bá mi sọ̀rọ̀ nínú ilé mọ́. Ah, ah. ọkọ mi tó jẹ́ pé kágo márùn-ún tó lù báyìí á ti dé láti ibi iṣẹ́ ah. ó wá dẹni tó ń wọlé láago ńláńlá bíi aago mẹ́wàá aago mọ́kànlá gbogbo etí ẹ̀ sú mi nǹkan tó tiẹ̀ ń bà mí lẹ́rù ni kó má jẹ́ pé ó ti kó sọ́wọ́ àwọn ọmọge káyà mata. <laughs> a kò fọ́ ní ìnà kí ló ń pa ẹ́ lẹ́rìn. <laughs> ọ̀rẹ́ jọ kí ni ìwọ ṣe fọ́kọ ẹ̀ tó fi change sí sórí adìẹ yé ogun ó pa ogun ó wá tó àwọn ogun náà dàgbà tán ó wá kó wọn lọ tà tí ò bá nídìí obìnrin ìjẹkùmọlù kí ló ṣe fọ́kọ ẹ̀. ẹ eh, eh, eh, jọ Mojola kí wọn sọ lẹ́nu ṣé ó ní láti ṣe kọkọ fọ́kọ ẹ̀ kọkọ ẹ̀ tó change ni ṣé o mọ ọkùnrin wọn máa láyọ̀ lè ẹ jọ ọ̀rẹ́ mi ṣé torí ẹ lè ṣe wọn ṣe báyìí ṣé kí n fún ẹ ní advice kan mo wá fẹ́ kó túraká kó wá jáde kó sílé i mean kì í ṣe bó ṣe ń wọ àwọn aṣọlé tó ń kọ́ bá wọn wá ṣe makeup ẹ on fleek ọwá young blood young guy ọbẹ̀ service engineer. ó takà òṣì dànù oh. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ sórí májẹ̀mú tó bá rẹ̀ dáńgbà wà uni tó o ti gbé jùlẹ̀ òun lèmi ti gbé báyìí tí mo ti gbé wọ̀ ọlọ́run ní jẹ́ kí n rí nǹkan tọkùnrin mi àfi gorí mi yàtọ̀ sọ́kọ tó fẹ́ mi ọlọ́run ní jẹ́. àmì o mo bẹ ṣàmì ẹ o ṣọlá o ní láti respect decision tí ọ̀rẹ́ ẹ bá make me beside ìjọ wo gan ni wọ́n gan dìdàkudà báyìí kó wá ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tuntun nígbà wo ṣẹ́jẹ̀ ṣe ti gbóná ni. jọmọjọlá má dá ọ̀rọ̀ mi sílẹ̀ torí ọ̀rọ̀ Lizzy là ń so fèsì ẹ̀ ń sìnkú bá sọ̀rọ̀. tọ I really need to do something ó ti sún mi. ọ̀rẹ́ mi o ní láti ṣe kankan ṣe bó sọ pé o ò lè yan àlè. then divorce ẹ. Ah! ṣọlá pé lóyún jẹ lóyún jẹ mi ní divorce ọkọ mi. kó wá ìgbín ẹ̀ wá bẹ́tà gbà ẹ̀ ṣé tó bá ní kó o máa bẹ̀rẹ̀ ọkùnrin wọ́n yí lórí o ìgbà náà wọ́n máa gbé ṣọ́dá pa tí wọ́n máa feel important ìwọ kan pátì sẹ́gbẹ̀ẹ́ kan kí wọ́n ṣayé tiẹ̀ lọ. Ah, eh. Mojola hmm. bó ṣe bẹ́yẹn ni kí n ṣe ṣe ni máma ìdá ilé lòun. Hmm. ìwọ ni kó o pe ọkọ ẹ mọ́dọ̀ kó o fa ojú ẹ mọ́ra kó o jẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó ṣe fún gbọ̀ngàn má dá lóhùn o. Ah. ìgbà tó wá lókun ọ̀rẹ́ so ibi báyìí ló máa ń sábà tó máa ń relax sí àbí. èèyàn ṣáà ní ṣiṣẹ́ para ẹ̀ àmì ah, ò máa ń forí ara mi pamọ́ bẹ́tà ó máa ń tọ́jú mi. <laughs> Eh, inú mi dùn inú ẹ̀ ò ní bàjẹ́ láéláé ó ti try gan-an àdẹ̀ ńlá ti fẹ̀mí ìmoore hàn hmm. ọlọ́run máa bless ẹ. àmín sà. ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní mọ ṣàkà ní ọ̀dọ̀ ẹ̀ lọ́la ọlọ́run i decree and declare that you are blessed. Amen. O ṣe o ṣe pastor. Ah, fi mọ̀ pé mo àdúrà gbàgbà kí ló dé kó máa ṣí ṣọ́ọ̀ṣì. Kò lè tó yẹn, kò lè tó yẹn. Um, ọ̀rẹ́, mo mọ̀ mọ̀ mo wálé ni because mo fẹ́ kí o ṣẹlẹ́rìí kankan ni. Eh, ṣé kò sí? Ah, kò sí. Bẹ́ẹ̀ tètè. Mo ní sọ, ṣé ni mo ṣe? dúró gẹ́gẹ́ bí aládùúró tì ìgbà tí mo nílò ìyá ó dúró gẹ́gẹ́ bí ìyá fún mi ó dàbí èjìká tí kò jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn mi ni mo wà nínú òṣèlú ìdáṣọ́rọ̀ mi láṣìírí so òfò ńlá ló máa jẹ́ fún mi kí wọ́n pàdánù mi níbi tiẹ̀ I will not forgive myself tí n bá rí gbogbo yàrá wò ó bọ́ sọ́wọ́ ọkùnrin mi so for this reason mm, but please please okay, wait wait wait no inú mi dùn. please bump your shoulders for the next 70 years inú mi dùn please please please marry me please. inú mi dùn má jẹ́ kó dìde ẹ̀tọ́ tiẹ̀ ni láti kúnlẹ̀ níwájú ẹ̀ kò dẹ̀ gba ríǹgì yẹn lọ́wọ́ ẹ̀. God knows mi ò lè gba ríǹgì yìí ó ṣàjẹ́ pé méjì obìnrin ò dé náà mi ò hmm. lè gbà. ṣé o máa wá dá kí wàhálà èmi àti ẹ lórí ara wa kó já sófo. mo ń um, mo mọ nǹkan tó ń drive at ó tiẹ̀ ti ṣe ń di pẹpẹ ó ti di dandan kó jẹ́ ń di pẹpẹ gbogbo ohun tó sọ yẹn you are right but at the same time èmi àti ẹ a ti sọ̀rọ̀ lé lórí adẹ̀ ti fẹ́ ọ̀rọ̀ yẹn jóná síbi kan he truly loves you. náà mọ̀ pé ìyàwó kan ti wà òkè fọkùnrin one wife is better for a man two wives two trouble mi ò fẹ́ wàhálà. kò sí trouble i mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà and i am done with that i am with you for the rest of my life. sori um, inú mi dùn ìwọ fọkàn ara ẹ balẹ̀ kò sí wàhálà sẹ ẹ ṣe lórí ti ìyàwó ẹ Ọlọ́run máa bá wa yanjú yẹn ṣó ti gbọ́ fọkàn ara ẹ balẹ̀ mm. kò séwu lóko àfi gèrè àparò. He hmm? accept his proposal. ṣòro ọmọ tá a kọ́ léèrè e? orí kúnlẹ̀ ni ẹlẹ́sẹ̀ méjèèjì you see ṣé yìí dáa bí yóò dáa inú mi dùn inú ẹ̀ ò ní bàjẹ́ ó máa dùn kálẹ̀ ni ẹ jẹ́ ń gbójú tọ̀dọ̀ tèmi. good, good, good. This is good, you know. This is good. This is good. Ó dẹ̀ tó ọ̀rẹ́, ó tó ó tó jẹ́ kó fẹ́mi ní tí mò ń jẹ. Ó máa sọ́ọ̀tì yẹn. sẹ́ni sẹ́. oh ṣí Call me. it's ah, nothing it's nothing. níbo ló i mean báwo ló ṣe ah, well <clears throat> let's say proceeds from um, the recently concluded project tí mo contract yẹn. tomorrow oh. morning, okay let me send some to you. oh ọkọ mi hmm. ó ṣe gan ni ṣórí gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á máa yọrí sí rere o kò ní tán lọ́wọ́ hmm. ah, thank you um, so kí wá ní kí n bẹ́ẹ̀ sè ṣé kí n bẹ́ẹ̀ serve table. àná ah, inú ti wà ókè ọmọ ti jẹun. Uh-uh, ọkọ mi tí mò ń dúró dé pé ká wá ṣe table for two. Uh, well kò bá possible bó ṣe mọ̀ mo ti mọ́ra you know being the fact pé mo ti use mọ́ kí n máa délé kí n má máa bá oúnjẹ so bí mi ṣe ń bọ̀ mo ti yà mo ti sort ara mi ó ti mọ́ra gan. Ah, má bínú sí mi not all ṣòwò tó bá di àárọ̀ ọ̀la breakfast ẹ̀ máa ṣe special food fún ẹ oúnjẹ tó fẹ́ràn jù ni máa ṣe fún ẹ èmi nìkan tán ah baby I saw you darling ah ọkọ mi wọ. ìfẹ́ dúró àyànmọ́ dúró. I'm good I'm good darling. báwo máa fẹ́ ni lọ́dẹ̀ẹ̀dẹ̀ o ara mi a kì í ta bẹ̀rẹ̀ o ojú ayé lẹ́dàá o ayé. ẹ kú ìjókòó ẹ ṣe gan ni. Mm. ẹ kọ́ pẹ́ dá o. ẹ̀mí bí èmi kan tó ṣẹlẹ̀ lánàá. kí ló tún ṣẹlẹ̀ o. ni mo wo fóònù mi o ló bá dún gbàngàngbàngà ah, ni mo bá chẹ̀kẹ̀ ló bá jẹ́ alert. Eh? ẹ ẹ jọ ta ló tún wá jù this time around o. ọlámilékan ló máa send fifty thousand naira sí mi o. ẹ eh? ẹ ọlámilékan ẹ ah, ọkọ ẹ mm. ajẹpọlọ ti gbogbo mo bẹ́ẹ̀ yọ o ah, ah. nínú tọrọ kọ́bọ̀ tó tún wọlé wọ́n tún rántí ẹ àwọn má ṣèyàn o nùnùnù wọ́n ṣèyàn inú mi dùn fún ẹ mo bá ẹ yọ àmọ́ ṣá Ọlọ́run mọ̀ bí tí mo ti ṣàgbá kó Badmus yìí Badmus ò lè fún mi nírú ẹ̀ láyé Badmus láhùn. má sọ bẹ́ẹ̀ mọ́ kò fún ẹ kò fún ẹ ṣé obìnrin tí wọn ò fún lówó tí ọkàn rẹ̀ ò balẹ̀ ó máa rí bí wọ́n ṣe rí mm. a mọ àwọn tí wọn ò fún lówó a mọ bí wọ́n ṣe rí a mọ lùkù wọn ẹ wo jẹ́ kẹ́mi bẹ́yìn méjèèjì tó tọrọ mm. ṣẹ́rí ọlọ́mọ mọ̀ fi wá ṣe olùrànlọ́wọ́ fún àwọn ọkọ wa ni mm. nígbà tí ò bá sí ká máa gbàdúrà fún wọn nígbà tó wà ká máa gbàdúrà fún wọn ní gbogbo ìgbà ká ṣáà máa fàdúrà ràn wọn lọ́wọ́ ni ó wá lo kàgbákò ọlọ́run jẹ́ kó kàgbákò lọ́kọ̀ọ́ wo dín nǹkan ẹmu dáadáa kó máa fàdúrà ràn lọ́wọ́. wọ́n wọ́n ẹ̀yin lẹ́tí ẹ̀ mọ̀ yẹn èmi kàn ní kí n wá bá yín kí n wá ṣe fàájì fún yín yes so ọ wá bá wa lọ sínú kitchen ẹ bá wa fún wa ní oúnjẹ fún èmi èmi fẹ́ fried rice sẹ́yìn àti jollof rice wá bá mi mm. wá ẹran tó dín dáadáa tó dín gbẹ kó máa fi sẹ́gbẹ̀ẹ́. ẹ jọ ṣé oúnjẹ ló fẹ́ fi ṣe fàájì fáwa. ah ok má bínú kí n má patronize ẹ. ó yá kílẹ̀ ọ̀rẹ́ náà ni ẹ ó yá kílẹ̀ ọ̀rẹ́ tọ́kì tó máa ń yí láta yìí ah. jọ nítorí ọlọ́run lè mí fẹ́. ó dẹ̀ máa lọ lẹ́nu ẹ̀. kílódé ṣe bóun ronú. ẹ mo wà depressed bọ̀ yan mi pé kí ẹ jẹun. kò má jẹun àpẹẹrẹ ah, ọ̀rẹ́ mi tètè pé ọ́dà jù. ẹ wo ẹ bá ní yí tọ́kí láta o mọ́kọ́ máa kó pẹ́ o ẹ̀hẹ́n. mẹ́ni kì í jẹ́ kúmọ́lú mọ́bìnrin bá ti wá ń jẹ́ kúmọ́lú ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ yá fúnra ni ọ̀rọ̀ nítọ́jú sùn ni ibi tó máa já sí. kí ló ṣe é. Ah, kí ló tó ń ṣe báyìí. ṣe báwo kí ló fẹ́ rí mi fún sìn. Eh, ọkọ mi kí ló tó ń ṣe báyìí eh, gbogbo bí mo ṣe ń try láti ẹ̀tí báyìí sọ̀rọ̀ náà ò tiẹ̀ fún mi l'audience àní gbogbo nǹkan tí mo ṣe mo ti realize mistake mi bí mo ṣe wà yìí nǹkan tó bá ní kí n ṣe ni mo máa ṣe ibi tó bá fi yọ mi sí kó ṣo mi sí náà ló máa ṣo mi sí okùn mi jù. jẹ́ kí n bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀ ṣé mo fún ẹ ní problem ni ṣé mo disturb ẹ kó má ṣe ni please yourself now so má bọ́dà mi tá a bá sọ̀rọ̀ ìyẹn ò mean anything mo ṣáà ń jẹ oúnjẹ tó ń sè don't worry. mi ò ṣe ní bọ́kàn mi sọ a ní kó má bí báwo ló ṣe ń bínú báyìí mo dẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe o mo gbọ́ngbà tọ́rẹ ẹ pé ẹ lórí fóun páwọn ti fẹ́ yàwó mi ẹ̀ ṣé kò ṣe pé ìwọ náà plan láti gbé eru ọwọ́ tán gbé e, èmi ò lẹ́mìí ẹ̀ o mi ò lẹ́mìí ẹ̀ o jọ nítorí ọlọ́run o. Ah. jẹ́ kí n sọ nǹkan fún ẹ ọlálẹ́kan fast jù mí lọ ni ṣó ti understand ìgbésẹ̀ tó gbé yẹn ó kéré nú ètè mi máa ṣe ṣé bó máa ṣọ́ra fún gbéyàwó àwọn èèyàn dáadáa very very soon wà á lọ bá mi mú aṣọ fún ìyàwó tuntun tí mò ń gbé bọ̀ nílé. ọlọ́run ní jẹ́ mo tàka òṣì dànù ọkọ mi tiẹ̀ dúró náà jẹ́ ká jẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ náà gbogbo wa tó ń wú yìí òye ọkọ mi badmus tí ẹ dá mi lóhùn. ìwọ ló fọwọ́ ara rẹ lọ́mọ jáde o lè fẹ́ yàwó lé mi o. ìwọ ló ṣohun tí ò dá ọ ẹ ṣe bí wọn ló lọkọ ẹ jáde. ọkọ mi káàárọ̀. káàárọ̀ báwo fine báwo ti ẹ náà ṣó sùn dáadáa. èmi náà sùn dáadáa. mo ti bẹ ṣe breakfast ẹ. oh wow <laughs> kí ló ṣe. yam and egg. Hmm, mo ti máa ṣe wàhálà gan. àbí o. But you know what? What, baby? Ebi ò pa Um, no, oúnjẹ. Ìwọ ló fọwọ́ ara rẹ lọ́kọ̀ jáde láì ṣe po jẹun lójú oorun kí ni gbogbo eléyìí sí ọlámilékọ ọlámilékọ. ẹ so eh, I kí n parí kí n Yeah. That's it. all right all right. Yeah. Um, àwọn clients tá à ń ṣiṣẹ́ mi Can pé káyọ̀dé sáwọn so that I'm máa lè jọ inspect iṣẹ́ tó ń gbé fún wa. the ah, ò ministry of works now? rẹ ẹ lọ defend àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Oh. Okay, tẹ́yìn you bá it. No, ẹ má wọrí ẹ ní máa lọ. inú mi dùn you just. You have no way getting at me. You have my back any day, any time. But you know what? Gbogbo ẹ̀ náà kọ́ iṣẹ́ share some money. máa lọ. Ẹ má sọ Come. gbogbo ẹ̀ kọ́ iṣẹ́ káwọ́ owó. Mi ni kò máa lọ. Come closer, please. Okay. Not now. Oh! Inú mi dùn secretary. O bẹ́ fún làbàtà, ọyọ̀ bẹ́ sí. Jọ ṣé omi lòrò bó mu kú ni? Ọlámilékan. Ìgbà tó o ti jẹun kúrò nílé ni mo fi pé kí n wá gbé kájọ lọ jẹ lunch. Bó ṣe rí ilé tí mo bẹ tó ń jẹ ìyẹn náà ti dà so enjoy yourself ẹ máa bẹ̀rẹ̀ pé wọ́n disturb ẹ ẹ continue pẹ̀lú business ẹ. I'll see you later. mo mọ̀ kó o ní sọ̀rọ̀ but anyway ká ló bí ẹ̀dá tó fẹ́ fi sọ̀rọ̀ inú mi dùn àbí inú mi bàjẹ́ kí ló sì ń pè ẹ̀ náà ṣebí sẹ́kítírì lánàá kó wá ṣe tí wọ́n sọ pé rárá o ilé ọ̀gá ìlú fẹ́ dàrú wá gbọ́ mi dáadáa o tó o bá dé ìlẹ́yìn ọkọ mi nǹkan tó ń wá nídìí akọ iṣu òun ló máa rí nídìí ewúra o mo kàn ní kí wọ́n á já ẹ wọ́n nì mí torí nǹkan tó bá ti jẹ́ ti wọn ò bí ìyàláyà anybody dákó bá mi pin ṣùgbọ́n àbò ìdáhùn o mo ní kí wọ́n á sọ fún un ìwọ aṣẹ́wó onínàbì oníranù kàkà kó tẹra mọ́ṣẹ́ o lọ ń fara ẹ̀ tí o sì kankan bẹ̀ o lọ fi ń pa owó ọjọ́ tó bá tún try ẹ̀. ẹ̀dá ò bá ṣẹ́ bí kò lè sámọ́ níṣẹ́ ní cause I trust you you me. Ṣọlá Ṣọlá pé Ṣọlá pé kí ló sì mi ní pariwo rẹ̀ kí ló ṣe ń lé Now listen, for any reason in this world either for party for celebration for fight for any reason ìgbìdọ̀ ọ̀dẹ̀ lọ́dọ̀ mọ́ ẹ mọ́ kí ló ń wá kiri ẹ eh, look look look look look woman mo fi lè fa ìlétí ìjọ tó bá tún dán irú ẹ̀ wò whichever day or time tó bá tún try àti lọ ìjọ yẹn. ọjọ́ yẹn ni kí ni ọjọ́ yẹn ni kí ni àgbáyé aláìníròrùn erékì jẹ́ ọkọ abẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ ọ bíi ti ẹ̀kọ́ jọ ọmọ inú ẹ̀ ọlámilẹ́kọ̀ọ́ ọmọ inú ẹ̀ ọdún mélòó ni darasimi last born yín gbà lọ́wọ́ ọmọ yẹn tó wá tẹ̀lé kiri. look look mo ìfẹ́ nìyẹn dára sí mi ò bá jù lọ o kò bá jù dára sí mi lọ kò bá jọ ọmọ àná that's how I want it bọ́ èmi fẹ́ sọ fún ẹ mi ìfẹ́ rí ẹ ní àwọn ọmọ ẹ mọ́ ìjọ tó bá tún tura ẹ ìjọ tó bá tún tura irú ẹ ìjọ yẹn ló máa jẹ́ tọ́nu lé I promise you. wo èmi ti bu ẹ o èmi ò ní dọ́dún ẹ mọ́ ṣùgbọ́n wá gbọ́ mi dáadáa o mi ò gbúdọ̀ rí ìwọ àti ọmọ yẹn mọ́ o tó ní pé for better or worse ni àjọ sign o dẹ̀ ní right láti fẹ́ yà ọkọ̀ọ̀kan <laughs> ọlọ́run ah. <laughs> oh, ó yẹ kí n bẹ́ẹ̀ wáyà àbàdàn ni ìyá comedian. ọ̀rẹ́ màá bọ̀ ọ̀rẹ́ mu ti ọlọ́run ìyá naturally is stupid woman. ti tó àlọ́ ti tó ó ti tó àní kò yé sunkún mọ́ tiẹ̀ sọ̀rọ̀ lánàá kò tiẹ̀ eh. Ah. ẹ wò dáde nígbà tí ìkọlù bó ṣe rí tí gbogbo ẹ dáwọ́ rú Ọlámilékun ò fẹ́yàwó lèmi o Ọlọ́run wá gbàdúrà wa tó Ọlámilékun wá fi ó pé ìyàwó kejì rẹ̀ òun fẹ́ dẹ́ni pẹ̀lú mo ṣe dúró tó Ọlámilékun pẹ̀lú gbogbo àdúrà mi lórí Ọlámilékun ṣé kó tó fẹ́ ṣe yí dáadáa di ló dáa. it's okay kò kò kò lè fẹ́yàwó lẹ́ẹ̀ ṣòṣùgbọ́n torí mi bàbá ẹ̀gàn kódà ńgbà tí ìyá ẹ̀ lọ sinmi tó lọ sùn mi ò fẹ́ yàwó hmm? so kò síbi tóun ti máa rí póun fẹ́ fẹ́ yàwó méjì ìwọ ṣàfọkànbalẹ̀ ṣò ti gbọ́ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ á ṣàlàyé fún mi tó bá ti débí. dádì mi ò rẹ́rì láti bọ́lá mi lè kọjá o nǹkan tí mo fẹ́ ni pé kó mi fẹ́ rí pẹ̀lú gẹ́ẹ̀yẹ mọ́ mi fẹ́ rí. ti gbọ́ gbogbo ẹ̀ náà ni màá ṣàlàyé fún ṣò ti gbọ́. Hmm? ẹ bá mi pè é sí i. Mm, mo ti pè é mo ti pè é ṣùgbọ́n a wá a wá it's okay ṣùgbọ́n. sórí ìdí ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí fún sí kò yé mi ó kàn ń bẹ̀ mí látọjọ́ ẹ̀ ni òun jẹ́ kí n máa feel bíi pé èèyàn burúkú ni mí you want to be free and I have decided that you should be free. so lọ bá àwọn boyfriend àwọn man friend ẹ tán lè rówó ra aṣọ tèmi ò lè rà fún ẹ tán lè rà fún ẹ go on with that. Ah, ọkọ mi ò gbà mí gbọ́ tó bá jẹ́ pé látọ̀dọ̀ tó ti fẹ́ mi wọnú ilé ìfẹ́ mi tó bá ń bọ̀. ace ace will you stop that kí ló fẹ́ ṣe yẹn. mo fẹ́ búra fún ẹ ní ìgbà tó ṣe gbà mí gbọ́ ọkùnrin kankan ò fọwọ́ kàn mí mi ò lálẹ́ ọkọ mi jọ. listen listen listen to me listen to me mo mọ̀ pé ó lálẹ́ bọ́ ń láfojúdi àfojúdi tó dẹ̀ rí yẹn ó ó wọ̀sí gan òun rò pé kí ni mo fẹ́ ṣe àbí nǹkan tí mo fẹ́ ṣe yẹn ni mo fẹ́ ṣe hàn ẹ́ tí má dẹ̀ ti ṣe hàn ẹ́ do your worst. omi jọ má ṣe fẹ́ nítorí ọlọ́run kó mi kò dẹ̀ jọ nítorí ọlọ́run má bínú. ok o mọ̀ pé mi ì láìkì máa rí ẹni rúmọ́dì if you want everything to be settled ibi tó o ti rí owó ra aṣọ mo fẹ́ mọ̀. ọkọ mi ìwọ náà dẹ̀ wàá mọ̀ pé mi ò kí ń fọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá jẹun ó mọ̀ pé mo lájẹṣẹ́kù ìgbà tí mo lówó ni mo ra ilẹ̀ bíi two plots kan sí Almanso Global Concept ìgbà tí pati wá dé mo wá ta one plot inú ẹ̀ ni mo ti rówó ra aṣọ pati. ó ṣe kí ni mo talẹ̀ one plot nínú one plot tí mo tà ní o. ṣùgbọ́n wèrè ni ìwọ ralẹ̀ without my consent. Hey, pàtó. kí ló ń fi pamọ́ fún? ọjọ́ wo ni mo ṣe nǹkan kan nínú ilé ìtò òmò sí rí? o oh, ṣebí wọ́n ní àti ìdì kan náà wáyé tó ṣe wá ń ra ilẹ̀ tó jẹ́ kí n mọ̀. ìwọ ń ra ilẹ̀ o sọ fún mi. kí ló kí ló wà nú ẹ̀ náà kí ló ń gbé nú ẹ̀ kí ló jẹ yó. kò sí ọkọ mi jù. kásẹ̀ gbọ́ kó ralẹ̀ there's no problem in that the only problem ni pé o sọ fún mi ìwọ ra ilẹ̀ wá torí aṣọ patí o ta ilẹ̀ yẹn o wá fi owó ẹ̀ ra aṣọ tó mọ ọgbọ́n wá tó mú orí pípé wá ìwà tó wù yẹn kí la lè pè é. kò dáa. Oh, o see let me tell you something let me just tell you something. To bá ti fẹ́ kí wàhálà tó wà lẹ̀ kó tán mm-hmm. kí gbogbo ohun tó ń rìn kó tán lẹ̀ ilẹ̀ tó lò ta yẹn wàá wá lọ wàá lọ ra padà tó bá ti wá rà padà wàá mú mi débẹ̀. Ah, màá mú ẹ débẹ̀ ọkọ mi àwọn ah, global concert ni mo ti rà màá mú ẹ débẹ̀ ètí pọ̀ jù gan ẹ kí wàá ló wà ń bẹ́ẹ̀ tóbìnrin bá ra lẹ̀ tí ò bá. ẹ ọkọ mi. lèèyàn fi ń gbélé ọkọ sùúrù ni. Ah, máa rìn lọ ẹ ti jẹ ìyá mẹ́ta ẹ ti ìyàwó mi ẹ ti jẹ ẹ ṣe ẹ kú ah, ah. kó lè dá ẹ lọ àyànjú ẹ òun náà ní pẹ́ dé ó sọ fún mi pé àwọn ti ń drive wọnú compound. Hmm? ẹ̀lẹ́ sà ọ̀rọ̀ sára ní dáadáa. Ah, <laughs> ah, ah, ok ọkọ mi. ọkùnrin àparò báwo ni aláàbò. ẹ káàsán mọ. káàsán kọ dáadé ẹni kọ́ ọmọ burúkú yìí bọ́ síta. ọlámilẹ́kan ó máa láyà o ó tún bí ọmọ yìí lẹ́yìn wá síbí báyìí. Eh. I'm so sorry, sir. Má ṣe sorry, sir. Ok. Nǹkan ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀, àjọkò síbi láti yanjú ẹ̀, o dẹ̀ tún gbẹ́lòmíì dání family thing lélẹ̀ o ti gbọ́ kí third party kó dúró sí inú ọkọ ẹ tàbí kó lọ dúró sẹ́yìn fence ṣe ti gbọ́. dadi kò kí n ṣe third party sa tí ara ẹ bá ti tó bá ti calm down i think we will come back and talk about this but tó bá insist pé kó bọ́tà i will also work out. Ah, ah, rárá o kí ló ṣe é ah, kí ló gùn yẹ o o fẹ́ work out on mi. ìbàjẹ́ yẹn máa wà á pọ̀ gan kẹ́. ọkọ mi wo jọ ojókòó. ẹ dúkùú ká yanjú ẹ kó kúrò níbẹ̀. ní sùúrù jàre. kí n tọrọ. Daddy. I mean, just you have no problem. Just, just be fine, okay? Lẹ́kan. Yes, daddy. Lẹ́kan. Daddy. Oh Ó mọ̀ dáadáa wípé o tí kọjá we? Oh, dẹ̀ mọ̀ be left mi ló burú bí ẹni pé mo sẹ́ni. Torí tí n bá jù ú, kò possible kẹ́yìn méjì máa Ah, eh, Daddy, eh, take eh, ká fi sùúrù sí i. Ẹ ṣáà ní bó ṣe ń i sá. Àwọn bàbá wa náà ń pòwe kan, wọ́n ní ajá tó ni tí ó ń yọ̀rọ̀ tó dẹ̀ tún di suddenly torí yàn tó ń gbó ó máa ní nǹkan tájà yẹn rí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so kí ló ṣẹlẹ̀ o tó fi wá di pé ìwọ àtìyàwó ẹ ọ̀rọ̀ yìí gbogbo ẹ wá dojúrú a very loving wife ah. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀. um thank you so much aisha sir um ní time ìgbà kan ó dàbẹ̀ ni pé nǹkan nose dive there kò lọ bó ṣe yẹ kó lọ and about that time. seriously gbà tó ní kí n máa bọ̀ ní màá ṣùgbọ́n àmọ́ ni ẹ̀rù bá mi. èmi tí mo ní kó wá jọ kí ló ṣẹlẹ̀ sí mi. Ah, kò sí nǹkan kan. èmi ni mo ní control lè kó lè sí kọ̀ọ̀kan tó lè ṣe. ohun tí mi yọ kú ẹ. ìyẹn wọ́n fi yẹn lẹ bíbí ìjà lọ jẹ. ìdí ọ̀rọ̀ rẹ̀ gèdèǹgbè. ẹni ò mọ̀ ní ọ̀rọ̀ ẹ pé kó wá kọ́gbọ́n o. ẹ wá wo ìyàwó tó mi fẹ́ ní ṣùlọ́kà tí mò ń run lórí. tí mo torí ẹ̀ ṣiṣẹ́ lọ́sàn-án òru time to yẹ kó dúró tì mí gẹ́gẹ́ bí oní gbáyé ló da ọwọ́ ọrú pátápátá. Daddy at some point mo jáde so wọ́n ní um, I need a, woman tó jọ máa bá mi rìn àwọn ìrìn àjò kan ní àárín ìgbà yẹn mo dẹ̀ délé mo pè ìyàwó mi báyìí kàṣà báyìí káwòdì nǹkan tí mo bá mọ̀ bí tí mo lọ ni ẹ bèrè kí ló sọ èmi fẹ́ lo àsìkò òun ni tèmi lọ sọ fáwọn tèmi pé ibi tó sọ òun mọ òun ti já òun síbi tó sọ òun mọ ògo òun lèmi lò ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyá ni. kí ló tó wàá bẹ̀ mí gbà yẹn. ọ̀rọ̀ obìnrin ni sa wọn ní kí n mọ́kùnrin wà. now ẹni tó kù bí kú láyé ni gbogbo àtẹ̀mí àtọmọ ẹ̀ ń gbàwé àtàdúrà táwọn lọ sórí òkè lọ́sàn-án láàárọ̀ lálẹ́ táwọn wẹ̀wẹ̀ ṣẹ́gun wẹ̀wẹ̀ odò kiri ìyàwó mi bọ́ síta ó bẹ̀rẹ̀ rìnkùnrin lójú méjèèjì look look look ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọmọ yìí ni o ó yẹ kó máa kí gan ni because if not for her inú ilé tó wà yẹn máa ti lé ẹ jáde tèfètèfè tipẹ́ màá ti lé ẹ dànù. òun ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ọmọ tí ò jẹ́ kó ní ojú kan tí ò jẹ́ kó ṣẹ̀sìn lójú òkú yìí. wọ́n ti sọlẹ̀ tí ah! wọ́n lé wa fẹjọ́ sùn ọlọ́ọ̀jọ́ lásán fẹ́ fàyà dé ṣé mo parọ́ mọ́ ẹni. ẹ wò ẹ wò dáàdi irọ́ ló pọ̀ jù ní gbogbo nǹkan tó sọ yẹn irọ́ ló pọ̀ jù ní gbogbo ẹ̀ mọ́ mi ṣé màmá purọ́ ni. ṣé olú àjò ń gbà tó ń sọ. eléyìí tá a gbọ́ tá fojú rí ṣé kòtòkòtò ni ẹ jọ ma headmistress ẹ jọ ká má sọ bí di school ẹ má di òjẹbi láti máa kọ ẹjọ ẹ ṣe gbọ́ ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó sọ ẹ díẹ̀ wà bẹ́ẹ̀ tójú òótọ́ àbí. ọgbẹ́ni sọ. òótọ́ díẹ̀ díẹ̀ wà ọmọ tèmi wà nínú ìṣòro ìgbà yẹn ló rò pé ó yẹ kó o fi sílẹ̀ kó o bẹ́ síta àsìkò gbà yẹn ló ṣe ìdí làbàlàbà ṣèdí bòlòbòlò. bàtà kan fọ́sẹ̀ kan ẹ ti sọ di uniform tẹ̀dẹ̀ ní for better for worse lẹ́ máa ń ṣe anyway èmi ò èmi kọ́ ni mo bí ẹ àwọn tó bí ẹ àwọn náà máa bẹ́ẹ̀ yanjú ẹ ṣùgbọ́n ọmọ tèmi ìwà tó bá lọ́wọ́ tèmi ló ń wù yìí èmi ò mọ ibi tí ìwọ ti bá wà tiẹ̀ kò bá lọ́wọ́ tèmi náà kò bá lọ́wọ́ mi ah, ó ṣe é ṣe ibi tó ti mú ilé ìwà kò yé mi sẹ́wọ̀n mo ti gbọ́ ẹ bá mi yanjú ẹ. ọ àyànjú gbogbo ẹ máa níyànjú àníyàn àti ah. fẹ́ yanjú ẹ ojú ah, àdégbìtẹ̀ ni. Eh, eh, eh, jọ olóríire ah. agbanilà ah. agbanilágbàtàn abọ́lọ́run lórúkọ. ẹ o ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ah, àmọ́ wọ ìrẹ wàṣà ń bolo fojú sí tẹ́lẹ̀ ń bolo fojú sí tẹ́lẹ̀ <laughs> gbogbo ẹwà ló kó tán o tún wá mú wá sí kábíyèsí ọlọ́run ó parí iṣẹ́ sí ẹ lára olúwa ṣeun inú mi dùn ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìjẹ̀bú ni sà. Ah, ìjẹ̀bú lógùn state àwọn èèyàn ládàá nìyẹn àwọn màdá ń bẹ̀ yẹn o àwọn òbí ẹ̀ ń kọ́. àwọn náà wà àbọ̀ ìjẹ̀bú làwọn náà wà ìjẹ̀bú náà ń gbé. àtìyá àti bàbá. bẹ́ẹ̀ ni sà. mo kàn ń béèrè nínà mo ti mọ̀ pé wọ́n wà torí èèyàn àti rí pé wọ́n kọ́ ẹ especially màmá ẹ ìyá olóríire nìyá ẹ kò ní fojú sunkún ẹ ẹ ò ní jọmọ ìbànújẹ́ fún ẹ dẹ jọ ẹ jọ àdúrà là ń ṣe ń bí tẹ bá ti mọ̀ pé ẹ lè ṣàmì tinútinú ẹ dákẹ́ béèyàn bá ṣàmì tí yóò tún dénú ẹ àdánwò tún ni. ẹ ṣeun ó yé mi ọ̀rọ̀ yẹn ò lè jáde ó yé mi ṣé gbọ́ jèrè. Ehm, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ṣe o ti gbọ́ pẹ̀lẹ́. ìdílé ẹgbẹ́ mi pàbọ̀ láyé wa kí dáàdì kí ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ ìdílé ìdílé ìdílé jókòó síbí jókòó síbí ṣé ọkọ ẹ sọ fún ẹ pé mo ṣì ń dáná oúnjẹ bó <laughs> ṣì ń dáná oúnjẹ èmi ni màá ṣe oúnjẹ fún ẹ lẹ́yìn. lára yé ń gbé o àṣẹ̀dá ni ó tọmọ lẹ̀ sí o ọ̀tọ̀ọ̀tọ̀ lára wáyé o ọ̀tọ̀ọ̀tọ̀ lára yé o. no na no no na Alabi. babe yeah. um, mo ní surprise for you. but one of the major issues tí mi ní rí pé. surprise. yeah surprise mi ni sọ fún mi jàre. Um, first Coco, stop ẹ eh, eh, eh, má lọ ẹ mọ i mean by now we are going to fún for many pet names now ó uh-huh. ní ẹ all the time. okay baby. that's fine. darling. Hmm. honey. anyone ojú wọn you call me i answer you babe but major challenge mi ni wípé mi ìmọ̀ bó be surprised. gbé surprise inú pẹ́ hmm. so rather tell you Listen this way i am building a house for you. And by the grace of God, Otidi Roofing Stage, you're moving in as soon as it is completed. Maybe I take care a reform. I wanted to. Baby, are you serious? I'm not joking. <gasps> Oh my God! <laughs> Oh, I'm so sorry. Oh, baby, thank you. you're welcome. No, oh, no, no, no babe. Fear, fear. Monica, come on, Yes, you deserve more. Whatever I do for you, you deserve it. Eh? Oh. Thank you for standing by me. <laughs> Thank you. Yeah, who's that? Ẹ̀hẹ́ kí ló fẹ́? Ọlámilékan kọ́ mi, olówó orí mi, èmi mọ̀ wípé èmi mo fi owó ara mi tiẹ̀ síta, afọwọ́fà mi ni, inú mi dùn, ó ṣètò dúró ti ọkọ mi nígbà ìṣòro ẹ wá jọ ẹ máa kó bọ̀ ńlẹ̀ ẹ jọ ẹ ká máa gbé bìdìlẹ̀ aláyọ̀ ẹ jọ ẹ jọ. ṣé kìí ṣe wọ́n tí mo mọ̀ ni ilé ebo look look we want peace àti avoid ẹ̀ tó mo sọ àfọyín tó ló ń pè bí ta wà yìí mo fọlọ́run bẹ̀ please please we, we value and cherish our peace so much so àfọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ please you may leave. ọlámilẹ́kan ṣé bí mi ni mo pera mi èmi ni mo bára mi sọ̀rọ̀ tí mo kẹ́sẹ̀ mi wá bẹ́yìn mo ti change ìgbà ìmọ̀ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ọ́nlé àbí kí mi máa kú bọ̀ ń bí báyìí. mo ti ṣetán láti mọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó bí àbúrò mi bí ọ̀rẹ́ mi gan-an. tọ́lá eh, orí ẹkún yìí ló ṣì wà ah, ọjọ́ ẹkún ò tí ì pè é ah, ńgbà tó máa bẹ̀rẹ̀ sí hùwà tó hù ó rántí pọ́ máa já sẹ́kún ó rántí ńgbà náà wò ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ ìwọ tó jẹ́ pé ó yẹ kó o jẹ́ olùrànlọ́wọ́ fọ́kọ ẹ̀ eh, abọ́ òmọ̀túmọ̀ ìyàwó ilé ọkọ ni ńgbà tí ọlọ́run máa dá ifá fún ádámù ohun tó sọ fún ni pé òun á pèsè olùrànlọ́wọ́ bíi tiẹ̀ fún un ọlọ́run á pèsè wọ́n fọ́kọ tiẹ̀ ó jẹ́ olùrànlọ́wọ́ fún ó wá jókòó wá ń sunkún ọjọ́ ẹkún lọ̀rọ̀ ń dùn ọ̀lẹ́ wo ó tí ìrẹ́kún sun ẹ̀rín ẹ̀ máa pa mí o kó tí ẹgbẹ́ ò tẹ wá dùn mí bí n tó lọ fojú mi rí tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà bí ẹni pé e, e, e, èmi ni mi kọ́ ẹ abọ́ ọmọ tẹ́tí mi gbájọ́ náà tó ń nà mí tí mi lè fèsì wọ́n fi ọ̀rọ̀ nà mí ìwọ ọmọ asúnigbọ́rọ̀ yìí ọmọ tí ò gúnyàn lórí dúró náà tó bá jẹ́ pé mi nìyẹn ọkọ ẹ ṣòro pé gbogbo kan tó ṣẹlẹ̀ jẹ́ ṣòro pé máa gbà mí ní ilé ìgbà láéláé máa ń ní ẹ̀tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹsẹ̀ ò ní balẹ̀. ọwọ́ asokun lè ní ọjọ́ ọdún wa ni ọ̀rọ̀ ń dùn ọ̀lẹ́ ah, ó tí ìlẹ̀kùn sùn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni jẹ́ kí n sọ fún fún ẹ báyìí inú ilé ò lè gbèmí pẹ̀lú ẹ o wọ́n inú ilé ò lè gbèmí pẹ̀lú ẹ torí mo ti sìn ẹ́ lọ ilé ọkọ kò sí yàrá ẹnu ilé ìmọ̀ ibi tó bá máa kó ẹ̀rọ tó máa kó lọ òun ni kò tètè wá. mami ejò ṣé kájú ló bẹ wọ. ta ni kí n bẹ́ẹ̀ nu wọn ṣé bàbá ọkọ ẹ ni kí n bẹ́ẹ̀ ni àbí ọkọ ẹ àbí ìyàwó adójútì ni ni ẹ o ti dọ ara ẹ ló sì dójútì o wọ́n máa rò pé bóyá mi kọ́ ni. ìwọ náà mọ̀ pé mo kọ́ ẹ pàkọ́ ọgbà yìí àwọn ọ̀bẹ má bẹ́ẹ̀ wá garawa wà á rẹ́kùn sùn dáadáa ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kún ni kẹ́rù ẹ jáde nulẹ̀ kò sí yàrá ẹ nulẹ̀ mọ́ kẹ́rù ẹ kò jáde mo ti sìn ẹ́ lọ ilé ọkọ kẹ́rù ẹ kò jáde adójú ti ní ọmọ ṣí ọmọ ẹni ìbájọ́ ní àbáyọ. kàdìjú ká fẹsẹ̀ kọ́ gbà ó káwé ní tákìlì pẹ̀lẹ́ ó olùrànlọ́wọ́. tí ìfẹ́ bá wà nínú ìgbéyàwó kò ní sí gbọ́n sí omi òtún kò ní sí wàhálà nítorí wípé àwọn olólùfẹ́ méjèèjì wọ́n á trust ara wọn. mo fẹ́ béèrè lọ́wọ́ wa kí ni ìyàwó. in marriage we need love trust respect and nígbà tí ọkọ mi wà lọ́wọ́ ibi tó bá ní kí gbégbé mi gbé ibẹ̀ ni mo máa ń gbé. in this age and time obìnrin kan máa wá wà submissive títí títí láti jẹ́ full housewife. àwọn obìnrin tá a bá ní akíkanjú àbí tá a lẹ́wà fẹ́ẹ́rẹ́fẹ́ wàhálà ni àwọn ọkọ wa máa fi wá ṣe. bísí i'm telling you to tọ́wọ̀ you live and you're telling me to get another wife. ọmọ rà báyìí táwọn òbí iṣẹ́ bẹ́ẹ̀ ló fẹ́ lọ ṣe. how do you want me to dress? mi lè jẹ́ kó bí ọkọ wedding counselor ni ìyá tó bí lọ́mọ òṣìṣẹ́ kan náà làwọn àti bàbá mi jọ ń ṣe. ṣé dandan ni till death do us part. we have to keep guiding them as long as bá a ṣe wà láyé dá wà láàyè. nígbà tí wọ́n ṣe kórìí mi dàrú màá ṣe jẹ́ kẹ́ni kan advice mi. I the both of you. You're supposed to take me to school. What is your mother doing? dùn mí. kíkà àjọ lọ́bẹ̀ ń kò débẹ̀ kò dàgbò ẹ̀. ẹ èmi ni Sunday Dagboru. eléyìí ò lè ṣe ìjọ sí àwọn ìbọn bọ́ọ̀lù náà. ah Mr. Kẹ́hìn ìbọn bọ́ọ̀lù náà. Mr. Kẹ́hìn ìbọn bọ́ọ̀lù náà. wọ́n ti sọ ẹbí mi ní àwọn ọmọ ẹ̀sìn. ṣé ìbọn bọ́ọ̀lù ọ̀sìn kí ni ká ṣe. ṣé dandan ni kò kò kú lọ́jọ́ birthday àbúrò. ṣé me the minimum mo bí wọn ṣá. mọ́mì. ẹ dùpá. ọmọ ẹni ò lè ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì kò pọ́síbù. àgbà bẹ́ẹ̀ fẹ́ pati oníbẹ́ẹ̀ fẹ́ pati jẹ. ìdákùnṣeré one of Nigeria. is wrong with you, Tiwa? Why is everybody against me? Tell that to the birds. I swear to the God Almighty, a minimum life. You just have to protect your personality. There is always light at the end of every tunnel. Oh, did that when she needed a voice to speak, he failed her. I have failed as a father. bàtà ńláyé tí ń dáyé òṣùpá ò ṣe é bí sáyé rí tọ́mìnìyàn ní ń ah, ìdí ọ̀rọ̀ pẹ́